والصلاة والسلام على الله محمد وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة رسول الله صلى الله عليه وسلم بمكة هذه الهجرة هنا متفق في مكة من تفعل وقلنا صلى الله عليه وسلم هذه الهجرة هنا متفق في مكة من تفعل وانا في الهجرة مكية ما في جوية ما في سورة ثانية أنا وبعض الله صلى الله عليه وسلم من الطائف tàbí sànàbí tó ti sọ̀rọ̀ àti mẹ́tẹ́ tí lórúkọ dáhùn tí lórí ti dáhùn mẹ́tẹ́ bákan náà lẹ́yìn dáhùn ní sọ̀rọ̀ lọ́wọ́ àti mẹ́tẹ́ tó fi sọ̀rọ̀ àwọn ọmọdé náà sànàbí wa wá ní mẹ́tẹ́ níbi ìgbà tó wá tó wá láti fi ọmọdé tó wọn ará mọ́tà tí wọ́n ti kọ́ wọlé báwa lọ́rùn wa kò ní ti àkọ́kọ́ débi àti sọ́ra mọ́tà yìí káàbí bẹ̀rẹ̀ lọ́nà tó sọ sọ́ra kankan kí ló sọ kí ló rí kìtà àbò sọ́ra yẹn mẹdẹ́nìyà nítorí pé nẹ́sẹ̀lẹ̀ tààrí nàbí sọ̀rọ̀ bá àlè sọ́lẹ̀ bàtẹ̀ ìjọ وكل ما نزل عليه قبل الهجرة وإن غير مكة فهي مكية وما نزلت عليه بعد الهجرة وإن غير المدينة فهي مدنية فإليه لازم ما دام يكي بعد نقول مكية ṣé dandan kan lọ́gbọ́dọ̀ jẹ́ pé mẹ́ta gbogbo ẹ̀ ti sọ̀kalẹ̀ rárá nǹkan tá a kàn wò ní pé tó ti sọ̀kalẹ̀ sáájú ìdíra àbí lẹ́yìn ìdíra gbogbo tó bá sọ̀kalẹ̀ sáájú ìdíra tó máa ń pè mẹ́tíkìyà kọ́dà tó ti pápá kan náà rẹ̀ sọ̀kalẹ̀ níbi tí èsè mẹ́tíkìyà gbogbo tó bá ti sọ̀kalẹ̀ lẹ́yìn ìdíra kí ni wọ́n pè mẹ́dẹ́níyà kọ́dà wọ́n ti ànágbà Muhammad sallallahu alaihi wasallam léèrè wà pé gbogbo àwọn ẹ̀sán tó ń jẹ́ ń sọ fún wa tó ń pa àwọn àná àkùrá ìlú bọ́lá ọ̀ṣọ́fà nìkan wọn àti ìdíkọ̀ ọ̀ṣọ̀kan Yusuf àfọwárí bàbá àwọn ọmọ pé Yusuf tàwọn ni Yaqub tàwọn ni Dawud tàwọn ni Suleiman tàwọn ni Yahya tàwọn ni. gbogbo àná ni wọ́n gbà nítorí pé mo làwọn náà ti wá nínú àwọn ọmọ Israel tọ́ wọn á lọ sí sọ fún wa nípa Yusuf ààrẹ ìṣẹ̀lẹ̀ tí gbogbo ìṣẹ̀lẹ̀ sọ fún ìṣẹ̀lẹ̀ tẹ gbàgbọ́ àwọn ẹni láàbì wọn á lọ sí ẹni sọ fún yìí sọ fún yín pa gbogbo ìṣẹ̀lẹ̀ sọ fún ìṣẹ̀lẹ̀ tẹ gbàgbọ́ bẹ́ẹ̀ tẹ máa gbó lẹ́nu tẹ máa wà láàbì tọ́ gbàdá sì wí bẹ́ẹ̀ lójú ọpọlọ ọgbẹ ẹlẹ́dàá ọgbọ oníṣòro ọlọ́run bá sọ sóra kan tó bá bá wa àní sọ̀tọ̀ tó kalẹ̀ òfin ẹ̀jẹ̀ ti ìṣòro wọn ní kí wọ́n ti ọba dá lọ gbàlá ti dá àtúrò sóra tó lọ ti sọ kalẹ̀ àtúrò táwọn ànájẹ ọlọ́run tó lọ ti sọ ẹgbẹ́ gbogbo ẹ̀ gbàgbọ́ sẹ́ni ìsìlẹ̀ ti wá gbà fún bàbá sọ̀tà yusuf àbẹ́ńkà ń gbọ́ ẹ̀ ń dá àmọ́ torí kó lè bá mú wọn láǹfààní wọ́n lè bá dínà gbogbo àrò yìí gbogbo àwọn àwọn gbogbo aláyé ilé ìwọ̀n fẹ́ máa ṣe kíkọ̀kọ́ náà fún ẹ̀jẹ̀ ìyá náà ni. tọ́ ọlọ́run bá wa sọ súra ìkàlẹ̀ ànábi ti kà fún wọn á kà fún gbàgbẹ́ tọ́ ìgbà tí wọ́n kà ní ń kà ní ń kà ní ń kà ìmáà ní. ọ̀ pa fún wa nìkan ọ̀kan kà fún wa lọ́rọ̀ ni ẹ̀ báwo ọmọ ìsírẹ́lì rẹ àwọn ọ̀gá lọ̀gá náà fún wa sọ fún wa ni tó sọ fún wa fún wa ọlọ́run bá wa sọ pé náà kó sọ àwa ti ń pa níta fún náà ìtàn náà là ń pa àti ńpa nítọ̀kùn ní sọ́ńgbọ̀n náà ìtàn là ń pa fún ọ kò ní kìkì kẹ́kẹ́ náà yọra ẹ̀jẹ̀ ìtàn náà lẹ̀ ń gbọ́ yìí. tọ́ alábi bá tún kà fún ọ wọ́n tún gbọ́ níta wọ́n bá tún ní kí ló ní tọ́ ọ̀tọ́ fún wa lọ́rọ̀ máa ń pa níta mọ ọ̀rọ̀ ní kọ́ bá bá má dé fún kọ́ ọmọ wẹ́wẹ́ ni wa. tọ́ kọ́búrú ọlọ́wọ́ bá tún sọ ayọ̀ níta lẹ̀ ọlọ́run bá lọ sọ ọ̀rọ̀ tó rẹwà lórí lọ́sọ̀ báyìí ọ̀rọ̀ náà wọ́n bá yẹn sọ ewu lẹ́nu tó fẹ́ báyìí tọ́ báyìí lọ́sẹ̀ àwọn olùmọ̀sọ yìí pé ọlọ́run bá sọ ìtàn fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú alukur'an gbogbo anábì kọ̀ọ̀kan àbí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tọ́lọ́run ti sọ tàn rẹ̀ fún wa ọlọ́run bá máa sọ ní àsọkúsọ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pẹ̀lú àwọn gbólóhùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti dẹ́ pé ìtàn ti ń sọ nípa rẹ̀ nípa ẹni tí wọ́n ń sọ̀tà rẹ̀ ó lè jẹ́ pé òtún ní irú àlàyé rẹ̀ láyé bòmí nínú ọ̀pọ̀ hàn ó sì lè jẹ́ pé ọ̀rọ̀ yẹn kan náà lọ́nà wọn bá ń bá wa tó ń bò ṣùgbọ́n lọ́nà ní ọ̀nà ọ̀nà ọ̀nà lórí tó bá lọ nípa rẹ̀ wọ́n á rí bí ọ̀nà tó wọ́n bá lọ sọ̀rọ̀ ẹ̀ níbi kan tá a bá tó kò tẹ́lẹ̀ ìtọ̀sọ̀ yìí kò lè ìjẹ́pọ̀ bẹ́ẹ̀ nìkan tó wọ́n lọ sí wa tí ì يوسف عليه السلام الله الله تعالى عليه أي نعمة من الله تعالى سلي ثم تبارك الله صلى الله عليه وسلم لا يدرك يوم الله أو كان سنبه تذكى يوم أنا بتصور ما تذكيني كثير الله أن يكون سبول الصلاة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف تلك آيات الكتاب المبين ألف لام ألف لام حامي طه ياسين ألف لام ميم صاد كم آيات gbogbo àwọn ọdún àwọn ará fún ẹ eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó fi bẹ̀rẹ̀ apá kan nínú àwọn sóra àgbọ̀rọ̀ hàn eléyìí tó ti pé lẹ́yìn àbójú òfinifini àti lẹ́yìn mímú ẹyọ kọ̀ọ̀kan nínú ìtọ́kọ àbíọ̀nà lọ alẹ́gbẹ́ yorùbá àwọn ará fún yìí tọ́lọ̀ ọba fi bá wa sọ̀rọ̀ ní àwọn ará fún yìí wọ́n jẹ́ ará fún dáadáa lọ́kọ̀ọ̀kan wọ́n jẹ́ ará fún mẹ́la. nígbà táwọn aráàlú èdè lágbára sẹ́ńtì di aráàlú méjìdínlọ́gbọ̀n tá a bá mú mẹ́ta nínú méjìdínlọ́gbọ̀n àdìgbà àdìgbò dàgbà àwọn olùmọ̀nípa sẹ̀ríyà wọ́n ní kí ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́dàá tí ń bá wa sọ pẹ̀lú àwọn aráàlú wọn yìí tá àmà tó máa wọn òun náà ní pé ń pàkíyèsí wa ni lọ sí tó ń bá wa sọ nínú àwọn ọ̀rọ̀ tá a kà gbẹ́kùn rẹ̀ látara àwọn arab ilé ìjẹ ti dáná tó ti wá tara rẹ̀ lẹ́yìn náà ti máa bára yín sọ̀rọ̀. àìwá wọn lẹ́nìkan ní bá wò pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọlọ́ àwa náà lè sọ̀rọ̀ ẹ̀ àtúnwá ti ràn yín lọ́wọ́ àtúnbà yín ti palẹ̀ mọ́ àwọn arab ti tẹ́ lò sẹ́yìn náà fi sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ múlò ẹ̀ wá lẹ́bi jẹ́ Muhammadu nírọ́ ìgbẹ́ ìṣe ń bá yín sọ tó pè lọ́rọ̀ ọlọ́run kì í sọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin náà ní sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀. bí kí wọn sọ̀rọ̀ kalẹ̀ kó o pèlè kó o sọ yorùbá kánká kánká kó o sọ sílẹ̀ ní pẹ́ẹ́lú gbogbo ọ̀rọ̀ tọ́tọ́ olójú ẹni tó yí nínú àwọn ọmọ yorùbá oníkálukú wọn gbìyànjú láti gbọ́ ọ yé lórí nǹkan tó sọ ọ́ wọn á ní ọ̀rọ̀ yìí tẹ̀ sọ yìí báyìí sí èsì pé yẹn kà ń dọ́gbọ́n pọ̀pọ̀ ọkọ̀ báwo mi ò pọ̀pọ̀ èdè Yorùbá náà tí ọba ti yọ ábíbí ábíbí e. iná ẹ̀ ní mo fi bọ́ sọ̀rọ̀ ọwọ́ àpò àwọn ábíbí kalẹ̀ lókè wọn fi bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí nígbà tí àná mi sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ̀lá fi ń kí àkùrán báwọn gbogbo wọn gbà pé kì í sọ̀rọ̀ yìí wọ́n ní kọjọ ìlú kọjọ ìjálá kọjọ orin kíkọ kọjọ ọ̀rọ̀ dáhùn mà nítorí sọ̀rọ̀ sọ̀rọ̀ tó dáńtọ́ làwọn ṣùgbọ́n ọ̀rọ̀ tó Muhammad ń sọ yìí kọjọ ìyẹn ṣé káwọn gbà kọ́rọ̀ ọlọ́run ibi tí wọ́n dúró ok tẹ́ ẹ̀ bá gbà kọ́rọ̀ ọlọ́run ẹ ti gbà fún kí ẹ yẹn sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀ ẹsẹ orú ẹsẹ bíi tá a lágara ṣe ìdí nìtọ́nà tó mú àwọn ará fi wá a rí nínú àwọn ọmọ sani gbogbo súra sínú àwọn ará fi ìgbà ti bẹ̀rẹ̀ orúkọ súra yẹn torí a sọ pé alif lamra súra tó alif lamra ẹ̀ka alif lamra ti pọ̀ alif lamra yìí wọ́n yóò bá alif lamra fi yíṣu alif lamin àti sẹ́jìdá yìí náà nítorí lóde tàǹtún fi gbà mí ìkùn ewé yẹn gbàgbé ti pé lórúkọ rẹ̀ ẹ kó tó torí ẹ àwọn bẹ́ẹ̀ ti sọ yìí pé àwọn aráàfin yẹn nígbà míì orúkọ anibá nàbì Muhammad sallallahu alaihi wa sallam bí alif lam ra ìwà Muhammad tilka ayatul kitabil mubin àwọn ẹni náà làwọn ayé àtìrà wa tó hàn tó kọ ànábì wa lálẹ́ islam rọ wọn lọ pé ànábì alẹ́ islam rọ ànábì alẹ́ islam rárá kéétu rúkọ ànábì tó wà lọ́sọ̀rọ̀ nítorí pé nígbà mi àwọn tó ń yẹn wọ́n wo àwọn ayé àti máa wá lẹ́yìn gbogbo àwọn ará tí wọ́n yẹn ni wọ́n fi ń túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn pé ẹ máa. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين إنك ونظامين يعني يعود إلى النبي صلى الله عليه وسلم هذا في طه هذا في ياسين قرب النبي دين ذلك قال محمد ياسين محمد ياسين بقى بقى الله طه ما أنزلنا عليك القرآن لتشقى ike àwùjọ àlùmáàdì kalẹ̀ fún ọkùnrin bá dára rẹ̀ torí inú ajẹ́pẹ́tọ́ ọ̀há yẹn wọn ló kọ́ àmẹ́lẹ̀. pẹ́tọ́ ọ̀há wọ́n kọ́ ọ̀há là ń bá wí. ما أنزلنا عليك القرآن لتشقى آتوا آه القرآن كالف ما يكون لبعض ريبو ولا نبي جتوها ولا نبي جياسين ورقيوها sọ ìdínú dáa sọ pé kìí sọ orúkọ àná ìṣòro àdìwà àdìsẹ́lẹ̀ ṣùgbọ́n ìkímà tó wà lẹ́nu. lẹ́nu kan wọ́n pa àwọn jọ wọ́n á gbogbo ti ní màdánì kan ò ní rí gbogbo àwọn ará tó wọ̀nyí àwọn ti máa máa rẹ̀ wọ́n á sọ pé ọpẹ́ ọpẹ́ ìjẹta a nídìí ẹ̀ nítorí pé gbogbo ara fi èyí nítumà nínú gbogbo èdè nítorí wọn nítumà òun náà ní ká fi ara fi ká fi fún ara fi ká fi fún ara fi kọ́ wa dọ̀ ọ̀rọ̀ ló máa ara fi èyí nítumà. èdè wọn a b c d kí ni a kò nítumà wọn sọ pé one of the one of the English alphabet bẹ́ẹ̀ ni tó bá dórí z one among the English alphabet àmọ́ pé é ó túmọ̀ sí apple kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n kàn máa sọ fún ọmọ pé a for apple a for apple kò mí ní pé a is apple so ó túmọ̀ sí tó gbà pé ara pé tó bá fún ara pé tó bá fún ara pé tó bá fún ara pé nínú ọ̀dọ̀ onítùmọ̀ tí yorùbá bá sọ pé àbí àbí àbí i àbí oṣù ramadan àbí àbíyàn oṣù nìkan tòsí ara tí ọba kọ ara tí kò lè dọrọ ní gbogbo èdè láyé ẹnì kẹta bí ọ léèrè tí báwo ni báwo ni ọ wà gbogbo bí zẹ bí zẹ gbọ ìwọ òbí ìgbàlẹ bẹ́ẹ̀ ni ọgbọ́n tèmi lọ ṣùgbọ́n ọgbọ́n tó mi torí pé nígbà tó yẹ kò sí ibi tí wọ́n ti máa wúlò rẹ̀ láyé tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé àwọn ará tí wọ́n yìí kẹ́yẹ́ báwọn olùmọ̀ wá ti sọ ìtọ́nà bá fẹ́ẹ́ fà yọ òun náà ni pé tẹ́ ẹ bá gbèké sọ̀rọ̀ ọlọ́mù ẹ̀yin náà lóru rẹ̀ fi bá wa sọ̀rọ̀ torí ẹ̀ tẹ̀lẹ̀kẹ́ ẹ̀yà tọ́lókè jẹ́ ẹ̀mí mọ̀mí àwọn ètò oníwájú rẹ̀ yìí àwọn àyà ni títírà eléyìí tó ti pé ọmọ gbangba alùpùpù àbùnúbí ọ̀nà ní al-Qur'an al-Karim al-Qur'an ní alápọ̀lẹ́ nínú balaga ìdí lárúbáwá ìdí tọ́lọ̀ tó pé tilka ayatul kitab tí ọ̀tọ̀ pé hàdíhì ayatul kitab lọ́sí pé wáá tiwa lọ́wọ́ àkùnfìnà tiwa wọ́n máa lò hádá àbí wọ́n máa lò dáa sí fún ntọ́ba súnmọ́ ni amẹ́tí ntọ́ba ti dènà sí ni wọ́n lo tílkà wọ́n lo lo dárí kàbá kọ tílkà bá bo nǹkan tí wọ́n fẹ́ wọ́n ti wá tí wọ́n ti lo èdè tí ń tọ́ka tí kò dènà sí wa ń tọ́ka sí máàna ìbàdàrí ayé tíra ìgbà púpọ̀ àwọn ayé àyè wọn gbàgbọ́ àyè. nítorí àti tọ́ka tó ti fi gàdú ni wọ́n máa lo èdè kójìnà fún ìgbà tó súnmọ́ ìyẹn nípa ayé rẹ kọjá bó ṣe ń pè ààyè tí ọlọ́run ọba tó sí ọkọjá bó ti fi bó ti fi lé lérò tẹ̀síká ààyè tòlùkẹ́jà bẹ́lẹ́mọ̀rí àwọn ààyè àtúntà wọ̀nyí àwọn ààyè àtúntò wọn gà yìí wọ́n jẹ́ ti fi rọ̀ ọ́ lọ ti rà tó hàn. síra tí wọ́n bá dọ̀gbé alkitab ó máa ń túmọ̀ sí alukur'an dhalika alkitab la rayba fihi ó máa ń túmọ̀ sí alukur'an torí rẹ̀ nínú orúkọ rẹ̀ ní alkitab nínú orúkọ rẹ̀ ó náà ní alfurqan nínú orúkọ rẹ̀ ó náà ní alukur'an tọ́ nínú orúkọ rẹ̀ ó náà ní azikr. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون من عرف القرآن هي الكتاب التدريج وبني كتاب nítorí pé tọ́ka sí alimakutu ọ̀ǹta àkọsílẹ̀ nítorí pé alukur'an makutu ọ̀hún ti sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé ńgbà tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anabi sọ̀rọ̀lá àlùsẹ́lẹ̀ ọ̀rọ̀ ni tọ́jẹ́ makuru ọ̀rọ̀ tá à ń kà ní ṣùgbọ́n iná lọ́nà wa sọ yìí pé láàbù harric bíyì lisanaka lita'jala bihi inna alayna jam'ahu wa qur'an fa idha qara'nahu fattabi' qur'an ọlọ́run tuntun sọ pé sanukuri uka fala tansa àwọn aláwọ̀ máa tó ní gbàgbé láéláé ìgbà tá alukur'an ń sọ̀kalẹ̀ alukur'an wọ́n nǹkan tó jẹ́ pé wọ́n sọ̀kalẹ̀ fún lẹ́sìn nǹkan tí wọ́n ké fún un òun náà sì gbàkà láti ẹnu màláìsà tó ké fún ṣùgbọ́n al-Qur'an ọlọ́run pè ní al-kitab kí ló dé lè anahu ba'da qira'atihi yukutab nítorí pé lẹ́yìn ìgbà tí wọ́n bá kà á tán wọ́n tún kọ́ ọ́lẹ̀ ẹ̀rí bá al-Qur'an ń bẹ lọ́dọ̀ wa níbi maktuban bi suhuf wọ́n kọ́ sínú òwe ṣùgbọ́n gbà wọ́n kọ́ sọ̀kalẹ̀ wọ́n ké sallallahu alaihi wa sallam sábàbí pọ̀ tóbi jẹ́ ife kíké ni wọ́n ké fún wọn ò sọ̀kalẹ̀ fún lóde ń bí torí ìjọba sọ̀kalẹ̀ fún lóde ń bí ẹni tó yẹ kọjọ́ bá ọba tó dọ́mọ ọ̀dọ̀ tó wáá fi lóde ti lọ́lọ́run sọ̀kalẹ̀ fún ọgọ́ ọba dọ́mọ ọ̀dọ̀ nítorí pé tí wọ́n bá fún ẹni kan léde àwọn spain tí wọ́n ti gbéde spain wọ́n wá ní wọ́lá ìwé ìran ìtọ́jú ni pé wàá wẹ́ nìkan tí wọ́n máa kàwé ìdí ọ létí tí wọn máa kà lédè spain tí wọn máa túmọ̀ rẹ̀ kàn lédè yorùbá kó tó di kó rí sẹ́jẹ́ ọ̀gá dọ̀mọ̀dọ̀ àbí ọ̀dọ̀mọ̀dọ̀ ọ̀dọ̀mọ̀dọ̀ yàtọ̀ láwọn anábì tó síwájú jẹ́kó ti ń di lọ́lọ́sọ̀ tọ̀rọ̀ àtàkálẹ̀ ó ti ń di lọ́lọ́sọ̀ ìdílá kalẹ̀ ó ti ń di lọ́lọ́sọ̀ sàbúrà kalẹ̀ nítorí pé kìíní kejì kẹta àwọn anábì tọ́lọ́ fún àwọn akíra yẹn tó fi lórí Ibrahim alayhi salatu wassalam tọ́lọ́ fún ní sọ́fẹ̀kù Ibrahim gbogbo wọn ló mọ̀ ọkọ̀ gbogbo wọn ló mọ̀ ọ̀tà kúrò àárí gbọ́rí gbà wọn náà mọ̀ ọkọ̀ wọn mọ̀ ọkà pẹ̀lú ọ̀sùlù làájẹ̀lì adẹ́tò òfin ni pé ọ̀rọ̀ àìmáàkọ anabi aláì máa fọ máa kà rárá anabi náà ní ìwà sẹ́kùn náà máa fọ fọ máa kà bàbá ti dẹ́sẹ̀. So, lọ́nà bá wọn sọ kalẹ̀ fún dídí báwo sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́nà bá ti wá báwo ni ọba ti máa ń tọ́wọ́ àánú a rán báwo là ti wá kò ní rọrùn ṣùgbọ́n anabi tó yẹn pàtó wọn ma ka. odidi lọ́lọ́sọ̀ àwọn ti rà ekima ẹlẹ́gbẹ́ onígbọnà fẹ́ mú ọkàn anábì dúró títí wọn máa sọ̀kalẹ̀ lónìí bí onírọrùn wọn ń sọ̀kalẹ̀ fún díẹ̀ díẹ̀ wọn ń kà sí létí kan tó ti ṣe ń sọ̀kalẹ̀ ó tún kánjú nsáré ta bẹ́ẹ̀ ni màláíkà náà lọ́nà sọ pé láti ọ̀ká kékeré ló lè sáré kiri káàkiri má máa kánjú dáhùn káàdùn tó tó di fún wọn kà tán àwa la sàdéǹpá àwọn ọmọ àkà o ní ìdí láti kánjú. فالكتاب بمعنى المكتوب أي باعتبار ما سيقول ما بين كتاب تولي أتوقع تجوا قد تعلو أما باعتبار ما كان فهو كتاب تابع وبدي سوا كنت بقول أن سؤال هنا قال أن الله كتاب نتريك بل هو قرآن مجيد في لوح محفوظ قلت وانت قال كنت بقول أن سؤال هنا قال النبي صلى الله عليه وسلم

ده النبي صلى الله عليه وسلم ممكن هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ọlọ́run ọba lọ́rùn àtẹ́nu Muhammad sallallahu alaihi wasallam ó fi ti láti fún àwọn aláìmọ̀ akọ màá kà lórí kíni yàtúlù àríhùn àyẹ̀sẹ̀ kó lè máa kí àwọn ayọ̀ ọlọ́run ọba tí wọ́n lè fi. òun ọmọ akọkọ ọmọ aka yóò sì máa kí ayọ̀ Ọlọ́run bá fún wọn létí torí gbogbo tọlọ́run bá ti sọ kalẹ̀ fún ó ti dúró sí ní ìgbà rẹ̀ kò lè dé kúkú ọmọ láéláé ìtọ́lọ́run bá wà fún yọọ màkà fún yóò sì máa mi máa wí mi máa kà mi máa kọ, ìdí tó ti àwọn ọmọ láì jẹ́ pé wọ́n ti máa kà láì jẹ́ pé wọ́n ti máa kọ̀ àwọn ẹ̀kọ́ tó ń kó káàtà pé tí wọ́n bá ti sọ̀rọ̀ ọmọ ọ̀hán ẹ lè fi kọ́ ọmọ sáájú kọ́ ọmọ tó màwé kọ́ ẹ lè fi kọ́ ọmọ sáájú kọ́ ọmọ tó kà yóò sẹ́kù lórí rẹ̀ títí eléyìí túmọ̀ sí pé máa kọ́ máa kà ní bẹ̀rẹ̀ o eléyìí ẹ̀ bẹ́ẹ̀ náà ti ṣe wípé màá kọ màá kà lè bẹ̀rẹ̀ kọ irọ́ ni tẹ́ ẹ bá sọ fún ìgbà tó bá tó dé ipò màá kọ màá kà ká tó di pa akọ lẹ́kọ̀ọ́ ẹ sì ti gbà kan tọkọ̀ tọpẹ́ ẹ sì ti sọmọdé lòdù. torí di eléyìí ló ṣe jẹ́ pé kìí ṣe màá kọ kìí ṣe ṣe màá kà ó lè bẹ̀rẹ̀ kọ́ nígbà ó lè bẹ̀rẹ̀ kọ́ ní ìgbàdá adájúlé bí ọmọ ń tẹ nípò pé ká wí fún kọ gbọ kọ hàn ìgbà náà ní bẹ̀rẹ̀ fún ọmọ ti wà nípò ká wí fún kọ gbọ kọ hàn ìgbà náà ní bẹ̀rẹ̀ fún gbogbo tẹ́tí wá kọyìn tó wọ́n máa kà fúnra rẹ̀ tẹ́tí wá kọyìn tí ọmọ bá ti kọ́ lẹ̀ ló bá ti gbà tó náà bá wà máa kọ́tọ́ máa kà lọ́ọ̀yà rẹ̀ yóò kó lọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà bó ti ṣe jẹ́mbẹ̀. Atara ìtẹ̀lẹ̀ Janabi Muhammad sallallahu alaihi wasallam atara rẹ̀ mẹ́lẹ̀. Tọ́ ọlọ́ni tẹ́lifà ayélujára kìtàbí mọ̀bí mọ̀bí mi yẹ ọ̀bẹ nínú àwọn àrùn ilé ìtòmú kálukú àti ọ̀yàtọ̀ tí gbogbo àwọn tíra mi yóò wù láyé tí wọ́n bá ń kó náà ní kìtà. Àwọn tíra kọ̀ sí ìsàlùkùrọ̀ àná ṣùgbọ́n lẹ́yìn àlùkùrọ̀ àná tí wọ́n ń pè ní kìtà àwọn tí ra pọ̀ láyé lẹ́yìn àkùrọ̀ àyè àmọ́ tó ti pé ààrí wọn àmọ́ wọn àbílẹ̀ ìgbàdá àkùrọ̀ àyè dé sẹ́gbà àwọn èèyàn náà ń pè wọ́n ní kìtà ṣùgbọ́n wọn ò ní pè wọ́n ní kìtà wọn wọ pọ́nbélé láyé yá. àkùrọ̀ àyè tẹ́ ẹ́ báyìí òun tẹ́ bá tó pé àtijọ́ ọ̀pọ̀lọ́ lọ síbẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́ọ̀tún yá láwọn ọ̀sìn àlùkìtà ọ̀pọ̀lọ́ الكتاب المبين سيرة تدركي أمة كنبا أنا ترى أني واتن في الكتاب gẹ́gẹ́ bí àwọn ẹnìkan translate al-Injil sí èdè lárúbáwá ìgbà táwọn translate rẹ̀ sí èdè lárúbáwá wọ́n wá ń pè ní al-Kitab al-Muqaddas al-Kitab al-Muqaddas títí ìwé mímọ́ òṣìṣẹ́ bíi tí wọ́n ti pè ní al-Kitab al-Muqaddas ṣùgbọ́n kí ló máa pè al-Injil wọ́n al-Injil fún النبي Isa alayhi salam ṣùgbọ́n هو ẹgbẹ́ ti translation yẹn àwọn náà ti lẹ́yìn gbàtà alukur'an ti wà الكتاب المقدس akọ ní alukitabu mọ̀kọ́tẹ̀ láti fi dá nǹkan rú àwọn mùsùlùmí lójú yóò fi wá lọ pé tíra mi tó lérò bá alukur'an ló gbé lọ wọn gba tó lọ tí ò lóye tí ó fi kó wọn ti kọ́lé di lárúbá sí ìdá alukur'an onímọ̀ fi translation lásán ní ẹgbẹ́ oríṣiríṣi rọ́ọ̀lù kúnnù ẹ̀ bákan nínú tíra àtọ́nú pè ní alukitabu onídàá المكونة الكبرى المكونة الكبرى بمذهب المالكي بمذهب المالكي ترى كم مما تنقل المكونة الكبرى برواية سحنون سحنون الضوء لقد عبد الرحمن الثقافي ابن ابن القاسم سنة لقد مالك رحمهم الله تعالى ترى يعني تبع قرأ فيكي ولا ما أنت فيكي يا ما تنسي المذهب المالكي كما تقول الكتاب kíra àtàgbà lérò pẹ̀lú rẹ̀ níbi ni al-Mudawwanatu al-Kubra torí ẹgbẹ́ máa ka kíra màlìkìyà ní ìgbà tó máa ń sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ débi kan wọ́n sọ pé wà já afẹ́kìtà wọ́n fi kìtà wọ́n lérò pàlùkùrá ni wọ́n sọ ọ́ àmọ́ wọ́ọ̀rọ̀ yẹ̀dúdú láyẹ̀dú nínú àkùrá ní yẹ̀dúdú láyẹ̀dú kọ́ àmọ́ àkùrá ni wọ́n gbẹ́ yẹ̀dúdú láyẹ̀dú tọ́ba أيجوز كذا أو لا يجوز قال يجوز قال لا يجوز يعني كم أتعفو sínú síra tiẹ̀ tó ń sè pé wọ́n bẹ̀rẹ̀ kìtà láyé ọ̀hún túra wò láwùjọ kò síbi táàtì torí pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú àkùrọ̀ hàn kò sí yẹjú láyé yẹjú fẹ́kùrọ̀ hàn torí àwọn máa ń tó túra yẹn ní mustawa al-madhhab al-maliki ní kíni alùpùpù bákan náà tó bá jẹ́ tó ọ̀gbìn dé lágbára ló bá ń sọ tó bá sọ tó wọ́n fi kíkà ìyẹn ní pé kíkà ti ìbá wẹ̀yí ti ìbá wẹ̀yí onídìrà kan nínú èdè lágbára ìtàn pẹ̀lú alùpùpù bàbá gbogbo wọn nìyẹn bàbá gbogbo wọn nìyẹn nínú ọ̀rọ̀ náà ẹnì pé ńgbà àwọn èèyàn ayé sìn táàjọ gbáyé táwọn náà bá ti bọ́ọ̀bù kan wọ́n sọ pé bọ́ọ̀bù yìí ó ní ìyá gbogbo bọ́ǹbù bọ́ǹbù yìí ó ní ìyá gbogbo bọ́ǹbù gẹ́gẹ́ bí àwọn Amẹ́ríkà wọ́n ti tuntun bọ́ǹbù kan láìpẹ́ yìí wọ́n sọ síbi kan ní Afghanistan wọ́n fẹ́ dàn ó wọ́n láwọn fẹ́ fi pa àwọn àwọn ẹlẹ́gbẹ́ mùjẹmùjẹ tẹ́gbẹ́ wọ́n bá pààyàn nínú bí wọ́n máa ń tún pàpàpà àwọn náà wọ́n á dán pa wọ́n pàpàpà wọ́n á sọ bọ́ǹbù yẹn lù wọ́n wọ́n ló kọ bọ́ǹbù yẹn wọ́n ní mother of all bombs abẹ́rẹ́ sábà tọ́ nígbà tí àwọn míì àwọn náà wá wọn sọ bọ́ọ̀mù míì sí Siberia láwọn Russia àwọn aṣọ pé father and mother of all born ṣe màmá lẹ́yìn sọ bàbá àti ìyá gbogbo bọ́ọ̀bù àgbáńlá yìí ni làwọn sọ yìí tọ́ tó bá sọ pé kìtà nínú èdè lárúbáwá bàbá gbogbo wọn síra dání síbáwò ìmáàmù síbáwò ó tún gba ìmáàmù nínú nínú èdè lárúbáwá òǹgangan lọ́gá tọ́ àmà àkùrán òun náà máa ń jẹ́ al-kitab tilka ayatul kitabil mubin wọ́n fi al-Qur'an wọ́n fi àwọn àyà rẹ̀ wọ́n fi al ní kitabul mubin nítorí pé kíni àlàyé tí ń bẹ nínú rẹ̀ ó yéye gẹ́ẹ́ nípa gbogbo sáàkùránì bá pè lẹ́tọ̀ àlàyé tí ń bẹ nínú rẹ̀ yéyéké nípa sáàkùránì pẹ̀lú èèwọ̀ ẹ̀ ní rí nǹkan kan nínú sáàkùránì pè lẹ́tọ̀ táwọn mùsùlùmí àmọ́ wa ti fàǹfà lórí ẹ̀ wípé ṣe halali ni àbí haram ẹ̀ ní rí nǹkan kan sáàkùránì pè ní haram táwọn mùsùlùmí àmọ́ wa ti fàǹfà lórí rẹ̀ ṣe haram ni àbí halali àwọn ẹnu àlàtà kùránì làkàlẹ̀ ẹ̀ ní rí ìyapa. láàrin àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ pété bí wọ́n ní ká dúró bàbá àti táyọ̀ rẹ̀ ẹ̀ ní rí ìyapa lórí àwọn àdájọ́ ọlọ́kùnrin ọ̀dọ̀kan ilé ìtàkùnrin àti sàlàyé rẹ̀ kẹwàá rí àwọn mùsùlùmí fọ́ọ̀mù wọn ti bá ń fà interpretation kò lè àti sàlàyé hàn gbogbo ẹ bá rí ọ̀rọ̀ wọn jọra wọn ìṣesí wọn jọra wọn ìwà wọn jọra wọn nítorí pé Al-Qur'an tí wọ́n ń ké tọ́jọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí ń bẹ nínú rẹ̀ ọ̀hán ó sì yé púpọ̀. ìdínú tilka ayatul kitabil mubin nílẹ̀ báyìí wà tọ́lọ̀ ọ̀bẹ ẹ̀rẹ́dà tó bá ń bá wa sọ̀rọ̀ náà Al-Qur'an gbogbo àwọn bá wa sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ọgbà ìtumọ̀ àwọn gbólóhùn yẹn lérò ọgbà ìtumọ̀ àwọn gbólóhùn yẹn lérò mo wá ń sáyè nílẹ̀ láti tó ká máa lọ wá wádìí tí ò sí ká máa ba àlùkùránì jẹ́ ká máa tú tùkùtù ẹ̀rọ ibi túrọ̀ tó yà sí ṣé bá ka túrọ̀ tó yà sí ẹ̀rọ ibi mòbíìn mòbíìn tó wà ní túrọ̀ tó yà sí ọkọ̀. ó lé márùn ó lé márùn ńlọ bí méje ẹ̀yin wọn sọ pé ntàdúrà ẹ wàá sọ pé gbogbo mùbínú mùbínú eléyìí tó wá nínú súrátì Yásìn ẹ máa kẹ́nu ẹ máa fẹ́ lójú tẹ́lá ti gbé Yásìn lórí mùbínú alákọ̀ọ́kọ́ ẹ máa wá wí àwọn gbólóhùn bẹ́ẹ̀ ẹ ti rú àdúrà bẹ́ẹ̀ má bàa ti rú ẹ̀ lè àdáda nàìjíríà ní tọ́ta kò lànà nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam ó ti tó àwọn ibi kò kí Al-Qur'an sóra yóò áyà yóò lágbo ọ̀gá bí lágbo àtàlà bí láàánú kó wá sọ fún wọn lọ wọn tí mo ké nínú Al-Qur'an yìí ṣe nǹkan báyìí báyìí fún mi ó ti tó òkúta àtàkùn ọmọ wa lọ ti àwọn oníbídà kọ́ ọmọ wa fẹ̀ lójú kọ́ ọmọ fẹ́ nú kó kó òkúta àtàkùn bí ẹni kó pamọ́ sínú àpamọ́ àwọn òbí lẹ́ eléyìí òsì nù lànà òsì nínú lànà tẹlifà tẹlifà àyà tẹlifà tẹlifọ̀mìn ọlọ́run bá ń sọ̀rọ̀ eléyìí fún ànábi sọ̀rọ̀ máa lè sọ̀rọ̀ láti túbọ̀ fìláyà láti túbọ̀ fìláyà balẹ̀ nítorí pé bọ́lá ń sọ àkùrá nìkan tọ́lọ̀ wọn bá ń fi lọ́kàn balẹ̀ lápá kejì bá ń pèsè ìpè ma gbọ́n fi lọ́rọ̀ lọ́rọ̀ lọ́ọ̀ni kí ni tọ́wọ́ bá kọ́ sọ yóò bá sọ ọ̀rọ̀ kalẹ̀ ìwọ náà lọ kalẹ̀ bóòlù ọ̀rọ̀ yà sí wa. olùkọ́ yẹ wa aha ọlọ́mọ bá wọn fi ànábì lọ́kàn balẹ̀ má tẹ̀ sí gbọ́ táwọn ẹ̀yẹ sọ nítorí pé àwọn tó ti tí wọ́n ti wọn nínú kékeré nígbà wọn náà ti sọ ọ́nù kí wọ́n á ní jẹ́ ìfún rẹ̀ fún tuntun kí lẹ̀ rẹ̀ ọkàn ànábì fún wa balẹ̀ nígbà tó bá tún ka irú ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún yíyá àti bí tó bá sọ̀kalẹ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún yìí tọ́ba kà ọkàn ló kò balẹ̀. àwọn náà tá a jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú wa mùsùlùmí náà ni wá lórúkọ lásán ìmánì òsì lọ́kàn wọn àwọn náà bí ọkọ̀ wa lòlẹ́ wọn lè máa yẹ kúlẹ̀ sí ìmáàmù sí ìkòlórí ẹnu lásán wọn ti gbàgbọ́ ìmánì òsì ìjókòó nínú ọkàn wọn sílẹ̀yìn náà mẹ́rin torí rẹ̀ gbogbo ẹni tó bá lọ́gbàgbọ́ lẹ́nu ìmánì òsì ìdínú ọkàn rẹ̀ orúkọ rẹ̀ nítorí pé máa ti ń kí alukur'an létí ẹlòmíì yóò máa yé mu ni pé ẹ sọ̀rọ̀ ọlọ́dún wa ni àbẹ́ ìṣẹ̀ tó sọ̀rọ̀ ọlọ́dún ẹ ọ̀gá mi kàtẹ́ ọ̀rọ̀ ọdún lọ́dọ̀ rere mò ń rò <laughs> nígbà tí ẹ bá rí kówó lọ tà sí ìdíkọ̀ ẹ̀rọ ní pé sọ̀rọ̀ ọlọ́dún rere rere. dọ̀ gbàdúrà lọ sọ pé tẹ́lifà ẹ̀yẹ́ tó ti dẹ́ tàbí tàbí tó bá fẹ́ kò nínú ọkàn rẹ̀ látàrí fọ́gbọ́n mi léyìí dúrà ẹ̀kọ́ yọ gbọ̀n tàbí tàbí nù kó lọ. ọlọ́wọ́ bá ní àwọn àyà yìí àwọn àyà síra tó hàn yìí síra tó hàn tó wà látọ̀dọ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa. ọlọ́wọ́ ni iná ẹnzẹ́lá kúrò ẹ̀ẹ́dẹ̀ náà rọ̀bì yẹlẹ̀ gbọ́dọ̀ ọlọ́run wà òkè tí ẹrù tí mo ní kọ́ sọ̀kalẹ̀ òkè sọ̀kalẹ̀ níbo wọ́n ti máa sọ̀kalẹ̀ lọ níbo wọ́n ti máa sọ̀kalẹ̀ nílé sí látòkè ní àbí látìsàlẹ̀ ọ̀họ́ eléyìí túmọ̀ sí pé kò sọ̀dọ̀ ẹlòmíràn àtọ̀dọ̀ ta ló ti wá ọ̀dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wọn tó wà lókè gbogbo ńtọ́dá tọ ọlọ́run ọba bíbí ni mo sọ̀kalẹ̀ àwọn la sọ̀kalẹ̀ kóró ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀rọ̀ bíi ya asọ̀kalẹ̀ ní alukóró ẹ̀ẹ́ wọ́n pè ní Qur'an lè anahu yukra lè anahu makoro ǹjẹ́ wọn máa kà ní ǹjẹ́ wọn máa ké ní ìdí ni sáà fi pè ní Qur'an àwa la sọ kalẹ̀ àwa la sọ kalẹ̀ lánàá Qur'an àròbíyá àti lédè lárúbáwá èdè lárúbáwá la fi sọ kalẹ̀ èdè tó bá wọ lọ lè fi bá ẹrú rẹ sọ̀rọ̀ èdè tó bá wọ lọ lè fi sọ síra kalẹ̀ tó bá wọ lọ lè fi Al-Qur'ani rẹ òun ló mú kálukùránì ọwọ́ ayélédè lárúbáwá lẹ́yìn kó ṣe mú pítọ̀ wòrà àdà kọ́ wáyé lédè ìgbọ̀rànìyà ó sì mú kí ìdílà kó ná sọ̀kalẹ̀ lédè ìgbọ̀rànìyà tàwùràdà lédè ìgbọ̀rànìyà ọwọ́ àti kálukùránì kalẹ̀ lédè العربية قالوا ده إبرانية الله قالوا ده إبرانية الله الله lórí ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn àdúrà tó lọ́wọ́ bá ń sọ̀ka lẹ̀ èdè àwọn àtẹ́jú tó lọ́wọ́ bá tó rán iná ni wọ́n ti sọ̀ka lẹ̀ ẹnì kan tó tọ̀ tọ̀wúrọ̀ àtàtì ìjìlá àti ìgbàgbọ́ra gbogbo ẹ̀ sọ̀ka sọ̀kalẹ̀ lédè ni nítorí pé ìbùrọ̀ ìbùrọ̀níyà lédè àwọn èèyàn yẹn àbí sìrìyàníyà ọ̀kanu méjèèjì ìbùrọ̀níyà àbí sìrìyàníyà lédè àwọn ọmọ ìsirẹ̀lì lọ́lọ́ fi sọ àwọn tíra yẹn kalẹ̀ ṣùgbọ́n alukur'an lárúbáwá lànà bí sọ́lọ́ ti fún èdè wa lọ́fẹ́ kó fi sọ kalẹ̀ tóbi wá sọ pé èyí tó fi gbàgbọ́ ni pé arabic náà fi gbá ẹ̀sìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí tó wọn kà tó nǹkan yorùbá lálẹ́ ní bọ́ sọ̀rọ̀ mbẹ̀ sọ̀rọ̀ ní bọ́ sọ̀rọ̀ mbẹ̀ lédè yorùbá bẹ́ẹ̀ mẹ́tìrà kan tọ́sọ̀ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wa ní tààrà lédè yorùbá wá bọ́ máa bá àárọ̀ òbí rẹ̀ sọ́wà kòsì kòsì ajọ́pẹ́ òpè táwọn èèyàn kà fún wọn pè translation ìdí àmọ́tíra kátólọ́ ń sọ̀kalẹ̀ lédè haúsá wà lọ́ mọ haúsá lédè haúsá táwà kòsì gbogbo ìtọ́ka yẹn translation ni wọ́n pè pè ìdínú tóbi jẹ́ kí wọ́n ti tẹ́lá ní king fahad complex of the Quran wọ́n ti tẹ́lá lọ ẹ̀ ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà bá lẹ́yìn fún àwọn translation translation tó máa ń wà fún àwọn Quran láti fi àwọn Yusuf Ali nǹkan yẹn tó ń kó fún fásitì yẹn sẹ́yìn mọ̀ fásitì pọ̀ ń bẹ abẹ́yẹn ọ̀hún Yusuf Ali ọmọ India yẹn sẹ́yìn mọ̀ fásitì kún un translation rà bẹ́ẹ̀ anijọ́ àtàtúrà ńlá wọ́n yẹ wò fínífíní báyìí lọ́kọ̀ fún ẹni tó kó rọ́bìṣì tó fi ṣe tó tó wà ní translation wọ́n tó ṣe ń wò. tọ́ ẹ̀yìn fún àwọn ọ̀sẹ̀ yìí translation of the Quran. àbẹ́rẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yàtọ̀ sí ìtànsẹ̀ ní king fat complex of the Quran àti gbogbo ìtàn bá tẹ̀ síwájú káwọn náà tó máa tẹ̀ torúkọ pọ̀lọpọ̀ náà ti ṣe làákàyè ní ìwọ̀n kọ́ ìtọ́tọ́ta sí ara translation. ìgbà táwọn king fat complex of the Quran bẹ́ẹ̀ ṣe tó wọ́n sọ pé translation of the meaning you are only translating the meaning you are not really translating the Quran nítorí pé èdè wo lọ fẹ́ fi translate the Quran náà ò tó bẹ́ẹ̀. òòdó bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fífún lókè lọ́lọ́lọ́gbọ̀ọ́rọ̀ ni wọ́n kọ́ sí conclusion nítorí pé àmì nínú àwọn olùmọ̀ àwọn tó kọ́ sí òbí ẹ̀tọ́ kọ́mọ translate meaning ìgbà ọ̀tọ́ kókè translate meaning alukoran untranslatable kí ló dé wọ́n nítorí pé ọ̀rọ̀ tó náà bá wa sọ yìí tí ọ̀bá jóun kò lè jóun tòbí tó bá bèrè lágbàá tó fẹ́ túmọ̀ tó wà náà alukoran kò lè já alukoran bó o wá ní sábà tó agbèsè tẹ̀mí ìròyìn yóò bá yípo haúsá english french ní kàkà torí àwọn ìṣòro akọ̀nkúrò pẹ̀lú the translation of the meaning torí ẹ alukurani ọlọ́run tó kalẹ̀ ìdí lárúbá ọlọ́run tó kalẹ̀ ìdí lárúbá tó ju agbára gbogbo lárúbá wọn kátàkátà kátàkátà tó ń sọ lọ alukurani eléyìí ìdí lárúbá wọn tó tó wọn bí ẹnìkan tó lè sọ lọ wọn ò bí ẹnìkan tó lè sọ lọ gbogbo èèyàn tó bá ti di tó ti dé èèyàn wọ́n bí da ọ wọ́n bí da ọ tọ́wọ́ àtòkò tán bá bí ọ̀dà wọ́n ò fẹ́ bí da orí ní bí rìn wọ́n ò fẹ́ bí da lékè sẹ́nu ló ń kó jẹ́ wọ́n ò bí da kò sí làákàyè wọ́n náà ní làákàyè àwọn àtòkò tán bá bí ọ̀dà wọ́n ti bí da àmọ́ wọn ò bí ẹnìkan tó lè sọ̀rọ̀ ní alukóraani tẹ̀ rí ìdá yìí kò sẹ́nìkan tó lè sọ̀rọ̀ ẹ̀ tòyí dínú tóbi jẹ́ gbọ́n la'allakum ta'qilun sẹ́lẹ̀ bá ẹ̀jẹ̀ ní kóòtù làákàyè yẹn ní ibi ẹ̀sìn làákàyè láti mọ tó máa rẹ̀ ẹ̀jẹ̀ ti lárúbáwọ́ ẹ̀sìn làákàyè tó tó máa rẹ̀ ebédè yìí kò ní ìṣòro fún yín láti gbọ́ yìí ebédè yìí ìjọba yín sọ ọ́nbẹ̀ ẹ̀bà ìwòbí sẹ́rìn méjì mẹ́ta yọ ọmọ ẹyẹ yín ẹ̀jẹ̀ ti lárúbáwọ́ ẹ̀sìn làákàyè tọ́lọ́wọ́n bá mú fún àtúntò alukurani rẹ̀ tó jẹ́ wí bẹ̀ láti fi sọ́kalẹ̀ pẹ̀lú bá ti lákàkẹ́ fàkọ́lọ̀ èdè tó wọ ọlọ́run láti múnu ẹ má wàá ti torí rẹ̀ má lọ ti tẹ̀ ẹ má ti torí rẹ̀ má ti fúnfún kẹ máa sọ pé àrà gbàgbọ́ ìlágbá tó jẹ́ sẹ́yìn lẹ́kọ̀ọ́ lọ ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́ lọ pẹ̀lú bá ti lákàkẹ́ méjì tó bá wọ ọlọ́run lọ́lọ́run èdè tó bá wọ ọlọ́run tó fi bá àwọn èèyàn sọ̀rọ̀ kò lè wáyé mọ́kànlá wa bá yín sọ̀rọ̀ pẹ̀lú èdè Yorùbá láíláí kò lè wáyé mọ́kànlá bá yín sọ̀rọ̀ pẹ̀lú èdè mi láíláí torí kò títí ra mi jọ sọ̀kalẹ̀ kò sáà náà mi sọ̀rọ̀ ọ̀gọ́ ọ̀rọ̀ lẹ́yìn anábì wa Muhammad sọ̀rọ̀ àwọn àyẹ̀wò rẹ̀ lọ. ọlọ́wọ́ ọba wa ó wá ní òun sọ síra ìkàlẹ̀ òun sọ síra ìkàlẹ̀ anzalnahu mọ̀míìrì yẹn nínú gbọ́dọ̀ pé ń padà síta Al-Qur'an àbíkó sì dáa yìí pé ń padà síta nǹkan kan tó ti yẹ kí ẹ mọ̀ látàrí súra yìí òun náà nìkan dání ìtàn yóò àwọn aláṣọ ìtàn yóò tòun kalẹ̀ sínú Al-Qur'an tó dédé lárúbáwá àbáwọn aláṣọ Al-Qur'an kalẹ̀ tó dédé lárúbáwá fún wa nàbì Muhammad sallallahu alaihi wa sallam tó Imam An-Nahawi wọ́n lé lẹ́yìn lọ́dọ̀ gbàdú wọ́n sọ pé àwa náà sọ ìtàn Yusuf kalẹ̀ fún ọ sínú Al-Qur'ani tó débi lọ́rọ̀ àwọn kẹ́lẹ́ bá ti làákà ìtìkàn kẹ́lẹ́ bá ti làákà ìpàdán tó wọ́n ní torí pé àwọn Yahudi wọ́n ní wọ́n fi àdánù Muhammad sallallahu alaihi wasallam lé sọ fún wa kí ló dé kí ló dé sí àdánù Yaqub àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n fi dípò padà kúrò ní asham tí wọ́n fi dípò padà ní kọ́nọ́tì tí wọ́n fi wá dára nígbà tọ́kùn wa sẹ́yìn báwọn fún àwọn fẹ́ dáná sí lágbára tọ́kùn wa kí ló dé sí àkúrò àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n fi migrate kúrò ní sham tí wọ́n fi wá sí nígbà ọlọ́run ti sọ sóra kalẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́dàá nígbà táwọn ẹ̀yàwó dé tó fi ànábì tó sọ fún wa pèsè ayé ó dúpọ̀ fún wa ọlọ́run ti sọ sóra ìkàlẹ̀. ọsọkalẹ ní mẹta ọsọkalẹ ní mẹta gẹ́gẹ́ bí wọn ti tọrọ ibi náà ti tọrọ náà lọ́wọ́ ti sọ̀kalẹ̀ tọ eléyìí jẹ òsìsì jẹmbẹ ọlọni nahnu naqussu alayka ahsana al-qasasi bima awhayna ilayka hadha al-Qur'an wa in kunta min qablihi lamina al-ghafilin ọlọni àwọn là ń fa ìtàn. ilé ìtọ́rẹ̀ wà jùlọ fún wa nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam ìtàtọ́rẹ̀ wà jù nítorí pé òdodo ni ìtàtọ́rẹ̀ wà jù kò sí irọ́ nínú rẹ̀ lẹ́yìn pípa ìgbà tó kú kàtẹ́ ń pààrọ̀ irọ́ náà ni wọn sábà jẹ́ ìpìlẹ̀ rẹ̀ irọ́ náà láàárín rẹ̀ ìdí irọ́ náà ni wọ́n parí ìyàtọ̀ sí ìtàtà Kùránì sọ̀kọ̀ wa Kùránì láti bẹ̀rẹ̀ lópin rẹ̀ òdodo ni o irọ́ ọ̀rá ìwọ́nú ẹ̀ kò sì ní ráyè wọnú rẹ̀ láéláé ọlọ́run bá ní àwọn àlà ń sọ ìtàn fún ọ àwọn àṣà tó ti kọ́ rẹwà jù nínú àkùrán yìí ká sọ̀kalẹ̀ fún ọ nínú àkùrán yìí ká sọ̀kalẹ̀ fún ọ à ń sọ àwọn àṣà fún ọ kọ́kọ́ gèdè pépọ̀ kọ́kọ́ gèdè pépọ̀ múfúrádù rẹ̀ ní kẹ́tùwà ṣùgbọ́n jáàmù rẹ̀ ní kọ́tọ̀ torí ẹ̀ àwọn là ń kọ́ àwọn àṣà fún ọ. láwọn àtàntọ́ rẹwà nítorí pé òdodo ni gbogbo òwe mi ìjọba bá mú lọ́wọ́ tí wọ́n bá kú ìtàn nínú ẹ̀ àbí wọ́n ròyìn kankan nínú ẹ̀ àbí wọ́n sọ nípa kankan nínú ẹ̀ ìwọ fúnra ara rẹ alára rẹ tó máa fi làákà ẹsẹ̀ lé ó rí bọ́ pàdé nìkan ìwọ fún ọmọ ẹgbẹ́ bóòlù tẹ̀lé bẹ́ẹ̀ bóòlù tẹ̀lé bẹ́ẹ̀ ẹlẹ́jẹ̀ sọ wọ́n sọ nígbà tó gbé nígbà yẹn ní nǹkan tó ń jẹ́ development eléyìí náà kò jẹ́ sí wáyé rárá wọ́n bá wọn àtàwọn alukóraní ò lè bẹ̀rẹ̀ èwo lórí nínú tàdá alukóraní sọ fún wa sọ́jà pé wọ́n fúnra ara rẹ̀ ń ta kò sí. bákan náà tó máa ń kàwé yìí tó sọ̀rọ̀ ọmọ ó lè sọ pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ló dé èèyàn mẹ́wàá tó jẹ́ pẹ́ lómi tó náà bá tó fẹ́ pọ̀ ìtayín ó lè sọ pé àbíláyè omi nínú ìwé ọ̀fẹ́ náà wọ́n lè sọ pé náà ó sojú èèyàn ẹgbẹ̀rún àmẹ́wàá àdẹ́gbẹ̀rún ẹ̀túnra yín pé ẹ̀fí kun lókun kẹ́sọ́ di nọ́mbà kan náà irọ́ ìpọ̀ torí mẹ́wàá àdẹ́gbẹ̀rún àwọn tó kọ̀ sí náà torí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn máa rí nínú àwọn ìlú wọn náà tó à ń kẹ́là tó mọ̀ kẹ́là nígbà kúrò àná ìbá ń sọ fún ẹ níbi ò ní rí nǹkan tó tako láéláé ò ní rí nǹkan tó tako láéláé ẹnìkan ni ìbọn wọn wípé ọ̀dà àgbẹ̀bí ẹgbẹ̀rún níbomi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún tí kò takura kò takura wọn àti ẹgbẹ́ wọ̀ lágbẹ̀rẹ̀ ìdí nu tó fi máa wọ́ takura àwọn sàhábà ti wọn sọ ìdìní àgbẹ̀sì rọ́bì ẹ̀ lọ́wọ́ àìfúnná ó ní ìgbàdọ́lọ̀ nǹkan pé ẹgbẹ̀rún ọdún níbomi ó sọ pé ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún nítorí pé nítorí pé jọ́gbọ́n náà wù ìgbésẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ mi ju ẹgbẹ̀rún ọdún ìgbésẹ̀ mi yọ dàbí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún tó bẹ́ẹ̀ rẹ̀ ó túmọ̀ sí pé kò sí nǹkan tó takora àwọn nínú ilé yìí torí ẹ̀mí kọ́lọ̀ yìí nínú wọn gbogbo gbogbo ẹ̀ tó má ti lórí ọ̀kan nínú àwọn wọn takora wọn ìdí kò sátàkù òní nǹkan báyìí báyìí báyìí. tẹ́lẹ̀ ọ̀nà ni olùmọ̀ الشيخ محمد الأمين ابن محمد المختار الشنقيطي رحمه الله يلقد من الفرار يقني دفع إيهام الاضطراب عن آية الكتاب دفع إيهام الاضطراب عن آية الكتاب títí ìró pé bóyá wọn takora wọn dínà sí àwọn àyà àlùkò hàn títí ìró pé bóyá wọn takora wọn dínà sí àwọn àyà àlùkò hàn. alhamdulilayi wọn ti tẹ ó ti bẹ ní ìparí àbúwá ọ̀gbẹ́ fi tafsir al-Qur'an bil-Qur'an ó bá ń bẹ̀ àwọn àyà tó fẹ́ jọ bí ìgbà tó ti pé ọ̀kan ta kò kan ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀ àwọn ti bá kó gbogbo ẹ̀jọ́ síbẹ̀ gbogbo ẹni tó fẹ́ kà. tọ nahnu naqussu alayka ahsana al-qasas àwa là ń lóyún fún ẹ táǹkì tàn fún ẹ pẹ̀lú àwọn àṣà ilé ìtòsí kọ ọ̀rẹ́ wa jù ọ̀rẹ́ wa jù nípa gbogbo lọdọọlọ fi ń bá wa sọ̀rọ̀ kọ ya pàṣẹ ń táwọn ẹni tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sísọ ọ̀rọ̀ tọlọ máa ń bá wa sọ ọjà jẹjẹjẹ ẹni fún òsì tó lè sọrú ẹ ọ̀rọ̀ tọlọ ń fi ń bá wa sọ òdodo ni tó ti kó kò sí rọtọ sáwọn náà بما أوحينا إليك هذا القرآن látàrí sísọ̀kalẹ̀ sáàtọ̀ القرآن kalẹ̀ mọ́ ẹ lóbi wà nípò ẹni sàǹkó àwọn àtàwọn yìí fún sísọ̀kalẹ̀ alukurani kalẹ̀ mọ́ ẹ lóbi mà nípa ńdọ́ mọ̀tẹ́lẹ̀ sísọ̀kalẹ̀ alukurani kalẹ̀ mọ́ ẹ lóbi gbọ́ òdodo àwọn àtàtà ńkọ kalẹ̀ mọ́ yìí tí ọ̀gá ti pa alukurani kalẹ̀ mọ́ ẹ níbo lọ ọba ti mà á níbo lọ ọba ti dàmà nítorí pé alukur'an ti sàkó kalẹ̀ fún ẹ tọ́lọ́mọ ọba ti sàánù rẹ lókè wà nípa ẹni tó mà nípa tó ọmọ tẹ́lẹ̀ ìwọ náà fi máa ṣàlàyé fẹ́lú mi wọ́n ti rán kọ̀ọ̀dání kọ́bẹ̀rẹ̀ yìí lámìnà lọ́wọ́ bìnrin. Ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú kótó di pa àṣàkárá nìkalẹ̀ fún ọ. Ibo ti wà láyé kó tó di pa sọ kúránì kalẹ̀ fún ẹ o ti wà láyé kátó tẹ̀sà rẹ kíkọ́ ọmọ ajá nàbí wa ayé lọ wà ìwọ yìí ọmọ kankan nípa gbogbo ń tàn sọ fún ọ yìí sáájú kó tó di pa àṣà ọlẹ́sà àti ọlá nàbí wa àwa ń sọ kúránì kalẹ̀ fún ọ kó tó di pa àṣà ọlẹ́sà àti ọlá nàbí ìwọ kan nínú àwọn ẹni tí ọmọ ńlọ wà ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ ní ìgbàgbé ńlọ wà ọ̀kan nínú àwọn ẹni tó fọ́nu fọ́ra ńlọ jẹ́ Al-Qur'ani tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ẹ tọ́lọ́ ń fi là ọ́ lọ́yẹ̀ ló fi fún ọ nímà ló fi ríra ló fi jẹ́ ní sọ́mà tí ọba wá sí kọ́lọ̀ ń sọ lánàá bí rẹ̀ níbo lọ́ba ti máa gbogbo eléyìí eléyìí náà tó jọba nínú àmì eléyìí fi hàn wá gbé إن القرآن كلام الله عز وجل إليه القرآن ọ̀rọ̀ ọlọ́ọ̀ni kì í sọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam anabi ò tiẹ̀ dára nínú korongodo láti lópin ọrọ wa ni tẹ́lẹ̀ ìbá yé wa tẹ́lẹ̀ ìbá yé wa àjẹ́ ike òsibí dáná yìí ti mú nǹkan alábò ara rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ìdọ́lọ̀ fi na sí òun náà ló olùlọ́lọ́mù tó ránṣẹ́ sí ọ̀dọ́ rẹ̀ láti gbọ́ torí ẹ̀ alukur'an yìí anabi yìí sọ̀rọ̀ malaika jibril ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni. tọ́ wọ́n ní àwọn súra yòókù tọ́lọ̀ ti pèsè fún wa kí ló dé táwọn ní ìṣe àkísànà àkísànà kọ́sọ̀ táwọn ní ìṣe ìròyìn wọ́n ń ṣe ìtàn tọ́lẹ̀ wájú tó lọ́jọ́ kébì nìkan tọ́lọ́wọ́n bá sọ pé náà lọ kó sọ àríkà àṣìṣàn àlùkọ́sọ̀ wọ́n lè jí ní ike ní ìparí súra yìí ní àyà kọkànlá lẹ́yìn tọ́gbọ́n ọlọ́wọ́n bá wọn ṣàlàyé ń bẹ̀ wọ́n ní laqad kana fi qasasihim ibratun li ulil albab àwò àwòwòye àwòkọ́sì àwòkọ́gbọ́n àwòsí làákàyè ọ̀nbẹ nínú ìgbà wọn yìí fáwọn ẹni tó bá ní làákàyè wọ́n á ní ìdí tọ́nà òbí pé ní ìtàtọ́ rẹ̀ wà jù ní pé ìtàtí yóò dùn mí òun ló kó àwòkọ́ àwòwòye àwòkọ́ ọgbọ́n púpọ̀ eléyìí tó ti bá rí nínú àwọn àtàmì tẹ́tí ọlọ́run bá nínú àkùrán ọgbọ́n nínú àwọn náà òye ń bẹ nínú wọn ṣùgbọ́n àwòkọ́ eléyìí ti ń bẹ nínú irú rẹ̀ ò lè ọ̀rọ̀ mi ìdí tọ́nà ti pẹ́ ní àwọn àṣà eléyìí tó rẹwà jù kò náà ní yorùbá nàbí yóò sọ̀rọ̀ àrẹ yìí sẹ́lẹ̀ bó ti ṣe ti àmójúkúrò ńlá fún àwọn ọmọ ìyá rẹ̀ sùúrù tó ṣe lórí ìbára ni bí wọ́n ti fún àmójúkúrò tó ṣe fún wa lórí bí wọ́n ti ṣe nílára àwọn ẹni tó ṣe é pé wọ́n ti wá bí kókó ọlọ́run ọba ní ọ̀pá àbí dáadáa wọn lọ fẹ́ fọmọ ìyá rẹ̀ náà ó mú ọkọ̀ kànga òun á pẹ̀yìn dà ọlọ́ọ̀lẹ́ ó tún wá délé tán ó tún mú ẹ̀wù ọmọ ó tún fi ó tún fi dípẹ́ fún bàbá ó ní ẹ ìkòkò kan ló jẹ́ bọ́tú tó ṣẹlẹ̀ ní pé àwa wà lẹ́nu sẹ́ àwa fura ìkòkò kí wá jẹ́ tẹ̀yìn ọmọ báwo. táwọn akókò ọmọdé bá fún ọkọ ọmọdé àgbàlagbà ló ti gbà fún ọkùnrin fún àgbàlagbà bọ́ọ̀mọ bá fún fún ọmọdé bàbá ọ̀gbọ̀n fún àgbàlagbà àmọ́ pọ̀ bá yẹ kí ọgbọ́n ọmọdé náà lọ́wọ́ lórí rẹ̀ kí ọ̀rẹ́ kọ́. àwọn gbọ́gbọ́ ọmọdé wa wọ́n dàbí ọgbọ́n wọ́n pa ewúrẹ́ wọ́n wá fẹ̀jẹ̀ rẹ̀ wọ́n fi yí aṣọ yóò wọ́n má sọ wálé wọ́n ní ìgbà tí kòkò jẹ́ ẹ̀jẹ̀ ní lára aṣọ rẹ̀ bàbá òun ti gbọ́n fún àgbàlagbà sọ yìí ìgbà tí wọ́n gba aṣọ lọ́wọ́ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi túbọ̀ sí ni kọ́mọ́ bá àjàgbọ́ mẹ́rin tó wá túbọ̀ sí ni rẹ̀ tán wa tọkọ̀rọ̀ atakásọ ni wọ́n mú wálé bàbá tó wá gbọ́n bá àgbàlagbà pé rọ ni ọlọ́run dá kòkò kan láláàánú débẹ̀ kọ́pá yẹn jẹ kó tún wá tọ́jú aṣọ rẹ̀ kọ́mọ ìyá òbí wọn ní ẹ kúkú nígbà wá وما كنت وما كنت بمؤمن لنا ولو كنا صادقين هذه مقولة نسبة وقت بقى شو طلع يفهم من هذا أنهم أقروا ضمنا أنهم كاذبون أقوى إلا في لا نسمع ولا نمسك يوم ولا ولا طب أنا جاي توقف Ee, tiẹ̀ tún lọ wọ ihe rẹ̀ wù má ṣé ń jọ́ mi ìjẹba tún lọ sóko kẹ́ tiẹ̀ lọ́wọ́ kàkà tẹ́ ẹ sọ́sí pé ọmọ fún yàn àbí òkú tẹ́lẹ̀ kó ti ìyẹn burú bàjẹ́ ni káti ẹ̀kọ́ ẹ lẹ́yìn jọ́ mẹ́tẹ̀ tún lọ wò tó ti fún àbí ọyẹ káàmù nínú gbogbo adúlọ tí èsì tí èsì tí èsì mẹ́ta tí èsì wọn kàn lẹ mọ́wó bẹ́ẹ̀ máa ń gbẹ pé ní ọmọ wo ọmọ wo ẹ ti rí kílọ̀pù kílọ̀pù àtàkùn wa tó ń gbà ọ̀ láyé ẹ ti má bàbá ń sunkún di ojúmọ́ obìnrin kojú bàbá má ojú má ti ń sáyé gbádùn tí bàbá bá àwa yìí ń tọ́ta ìfọ́mọ ẹ̀wọ̀n pé tọ́ta àti ara rẹ̀ náà ara rẹ̀ náà torí ẹ̀ náà ló ti jẹ́ tó ń gbà mí náà wọ́n náà tó máa ti máa ń dárúkọ ọmọ àkájù nínú àwọn ọmọ tó ń fi ó kó bá rí o ó kó bá lọ́dọ̀ àwọn yòókù torí pé wọ́n gan alára náà tí bàbá tiẹ̀ náà bá máa dárúkọ ọ̀kan nínú àwọn brothers rẹ̀ jù wọ́n kó bá lọ́dọ̀ rẹ̀ nìyẹn tí wọ́n náà dára rẹ̀ nù gbọ́ ẹ̀sùn máa sọ pé always ah are we not also your children you are my children but mahmood ah mahmood is born ẹ̀wọ̀n kẹ́kọ̀ọ́ bá máa mú dànù yọba àti pé mahmuda wa wọlé bọba àdókò kò ní ma jókòó tó bọba àdókò kò ní ma dúró dúró bọba àti bọ ọmọ nǹkan mọdọ ti abọ wa kò sí dọ̀tí lọ́wọ́ mi la ọmọ bàbá ẹ̀ táwọn èso ọmọ àwọn ní àkókò máa ń tó fẹ́ ṣé wàá gbọ́ àwọn bàbá yẹn fẹ́ ọkọ̀ ọmọ máa bú bàbá yẹn fún bàbá bọ̀ ṣé wọ́n fẹ́ ti kú torí ẹ̀ tó ti jẹ́ pé àwọn ẹni o ti dájú pé kò tómi ń bẹ̀ torí pé àwọn arìnrìn àjò tó sọ dòòrò tiwọn sí kànga wọn fẹ́ pa mí ń bẹ̀ ni ní yusuf bá kó nú ẹ̀ bọ́rọ́ rẹ̀ ti táǹtì bá ti wọ́n bá jẹ́ tètè ló dáadáa ni yusuf náà mọ̀ á òfin dòòrò yìí tí wọ́n fẹ́ ti pọn mi ní àti wọ́n kàn fẹ́ fi wo sí bẹ́ẹ̀ nínú ọ̀gá gbọ́dọ̀ ọmọ àwòrán wọ́n kàn yọ gbùgbà wọn ní kò tómi ń bẹ̀ abájẹ́ ti fa mi tá a fẹ́ fàdí àmọ́ àlọ́ yusuf kó bẹ̀ ní tòlẹ́ ìdájọ́ wa ṣe gbogbo eléyẹn fún ẹ ọwọ́ àdìsí ọlọ́run kó wọn padà wá bọ̀ ó tún wá dojú bàbá àti ìyá rẹ gbogbo wọn wá ń pé ẹ dákun àforíjì wá ẹ bá ní tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tí wọn máa sọ pé látẹ̀kẹ́rì ìbáraẹ̀ ìkọmọlẹ́yọ̀ yọ̀ọ́ fi rú lọ́ọ̀ọ́ lẹ́kùn kò sí ìbáwí kàtà fẹ́ fún yín lónìí ọlọ́run ọgbọ́n

Yusuf alayhi salam ó ní wọn ò ní kàwé kàtó wọn tó wọn ní ìdí nu tó fi sọ pé ìta wọn bá pọ̀ ìta wọn bá pọ̀ ebi wà mú ebi wà mú nígbà ní ìdí ẹnìkan láti tọ́ tuntun ra àtọ́ lóògùn náà ká ti dáná ló ti mí nìyẹn agbójẹ ní tí mo ọ sẹ́nu lẹ́yìn ọdún márùn ọdún tí agbójọ sí agbójọ sí ọdún márùn èèlò wọn tàbí náà èèlò kọ́. kò sáàgbó mi tó lè dínkù àgbo mi àlìjánnà lọ gbà wá. ìdínú tó fi jẹ́ ẹ̀rí pé ọ̀yá yẹn lẹ́nu lódò yẹn lẹ́nu lódò kan ọba àgbọ̀nà pé ọ̀lọ́ lóyìnbó lóyìnbó rọ́ tí wọ́n máa dùn báwọn fẹ́ lọ yẹn bọ́dà rẹ̀ wá bá sọ̀nà pé ọ̀lọ́ ìgbà tó wá dáa nìkan rẹ̀ ní kọ́ bá tó pépà ti wà brọ́dà sí wa ló ti tó nígbà tí tíkẹ́ẹ̀tì dé ibi kọ́ lọ bá òun ò lè lọ ọ̀gbọ́n ti ẹ̀dókòó nígbà tí kíni ọlọ́mú ló èkó náà tọmọ púpọ̀ dáa rẹ tó jọ lọ lóyè lọ́sọ̀rọ̀ rẹ dáadáa ọmọ ọkùnrin ni olórí ibú olórí ibú tí fún náà fún ìyá tó ń jẹ bá ti ìyá tó ni tó torí de eléyìí bẹ́ẹ̀ wọ́n wá ti mú ọmọ ọgbọ́n náà fi kọ́nà kan fọ́ kó o ní kọ́rọ̀ tó o ti ní mọ̀ tó o lọ pa. kọ̀tọ̀ ọ̀kàgà ọ̀wọ́ mọ̀tò lóyìn ojú ẹ̀wọ̀n pé lóyìn bó lè jẹ́ pé sẹ́ akógọ́tà lọ́lọ́ sí lọ ó lè jẹ́ pé ọlọ́mọ bá wọn fàgbẹ́ wọn tó ọba dán bọ̀dá ìwà nínú òfin ìgbà burúkọ ọmọ ìyá jókòó nílé kájọ máa kájọ máa kájọ máa báradà wọ́n á sọ fún ti ọlá burúkú ó sì máa kùtà báwọn ọmọ ọmọ rẹ̀ bàbá ti yín kò sí ìyàn kọ́bọ̀ lára rẹ̀ wọ́n sọ fún ọ àwọn ọmọ ọmọ bọ̀dá rẹ̀ láà ah, bàbá bàbá ti ní ìkànnì gbogbo olúwa yìí ìsìn bóyá kánádà làbá wà olóṣèlú wa dẹni táwọn amílẹ̀jà tó gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa fi fira wọn tó ń ti pẹ́sẹ̀ tí wọ́n tẹ̀ wọn tó nǹkan ẹni tó wá ti wá tiẹ̀ tó ti make attempt láti pọ́nkọ́ lérò eléyìí lọ́yẹ̀ fún olóògbé orí mi bẹ́ẹ̀ bá dẹ́rù nídìí táwọn fámìlì ń gò nípa ẹ̀gọ́ ìkẹ́ni kò wọn lọ ní kó wọn pa ọ́ àwọn ọ̀gbẹ́ni kan sọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá mi rẹ̀ ìbọn bá bọ́ọ̀lẹ̀ ṣé wọ́n sọ pé máa lọ lé yín àbọ̀ mọ̀ ọ́ dàdáyà ó yìí máa rí òyìn sára kọ̀ọ̀kan jọ ọ̀gbẹ́ máa bí máa máa ṣe fún yẹn lọ́sùnmọ́ nítorí kó fi kókò ẹbí ọmọ jà á ọkọ ìdí púpọ̀ ọmọ ara ń lọ kí ìjọba ẹ̀yẹ́ sì sáàmù ọjọ́ ọkọ ìdí púpọ̀ ọmọ ara ń lọ nítorí tó ọba lọ ọ̀rán rú ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀yọ̀kọ̀ bàjẹ́ lọ bàjẹ́ ìdínú dáná bíi yóò sọ̀rọ̀ àrí ìṣẹ̀lẹ̀ náà fi sọ pé ìtàn rẹ̀ á ọ̀gá ọ̀gá tayọ gbogbo tayọ kù tọ́lọ́ ọba àtọ̀kọ̀ àti máa ń sọ àwọn nǹkan mí lórí tìrìtì pé ìdí títí ìtàn rẹ̀ jẹ́ àtẹnà ọ̀tọ̀ àtẹnà ọ̀tọ̀. àbúrò fún mi lọ gbogbo ìtẹ̀tẹ̀ bá fẹ́ màláyé tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan tó náà bá bá a sọ nípa rẹ̀ iná àlùkùrán ni lànà padà iná àlùkùrán ni lànà padà títí bá àwọn ọmọkà àwọn ọ̀rẹ́ ètò àwọn ìtura ìgbéyà ní ó kún fọ́rọ́ ó kún fún gbogbo àwọn ọ̀rọ̀ tí ọ̀dọ́ ra yéésù láàmà kí lọ́lọ́sọ̀ kí lànà lè Muhammad sallallahu alaihi nípa àtẹ̀yìn. سلينا الأمري الإمام ابن جرير الطبري رحمه الله من ترى تاريخ الطبري هذه كانت الفقه فيه ẹni tí kìlọ̀ máa ń tó gbogbo ẹ̀ tó gbogbo olóògbé nínú eléyìí àná ìyá ìmáà mi kankan dé àṣìmọ̀wá láti dúró àtọ̀fọ́ wa gbígbé kọ́kọ́ tó alukur'an kọ́kọ́ tó alukur'an àwọn àtàdá alukur'an ní papọ̀ wọ́n mọ̀ kó tẹ̀yẹ fún wa pẹ̀lú kí wọ́n ka àwọn àyà pẹ̀lú tó bá dé wọ́n mọ̀ á sàlàyé di tẹ̀síì wọ́n mọ̀ sílá ilé ìjọsìn ìjọba ti tún bọ́ọ̀nù rẹ̀ bí ìsọ̀rọ̀ yóò fi yàtọ̀ sí nǹkan báyìí ìsọ̀rọ̀ àti ìyá àtìrẹ́lẹ̀ àwọn ọlọ́kọ̀ wá ládọ́dọ̀ ọ̀nà ìsirẹ̀lẹ̀ lè. tọ́ ọlọ́wọ́ á ní ìsúná yóò tó ta aláǹfà kan náà ó náà ní. ìrọ̀kọ́lẹ̀ yóò tó kórè àbí ìyá àbẹ̀tì ìní إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين. الله عليك لكيو نكبا أكبا كان النبي يوسف عليه السلام صدقوا بعد يا أبتي يا أبتي lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa náhùn pàápàá jùlọ fi ìgbà wẹ́yì wọ́n ní tí tọ́ba ti kọlu àbí tọkọlu ọ̀hún níṣẹ́ ló dípò yá nínú àbí àbí ọ̀nà ní abàtì bìdàdì kò ní wá lédè lárúbáwá wípé títà tá ní pẹ́trọ̀. kọ́kọ́ lu abu ní ibi tó yàtọ̀ síbi tí wọ́n ti ń pè yẹn ibi tí wọ́n ti ń pè yẹn nìkan ní táà òbí ta obi ń kọ́ lu abu torí ọ̀rọ̀ òní sọ pé làbùtù ilà abàtì ra èyítò ra èyítò abàtì yá abàtì abàtì abàtì abàtì pípé bàbá mi bàbá mi bàbá mi wọ bàbá mi wọ bàbá mi torí rẹ̀ ìgbà tí anabi yóò Yusuf alayhi salam. náà wọn létí ìgbà tó sọ fún bàbá rẹ̀ ìgbà tó sọ fún bàbá rẹ̀ yóò tóbu yẹn wọn ní kì í ṣèdè lárúbáwá yóò tóbu kì í ṣèdè lárúbáwá kẹlímàtún àjẹmíyà gbọ́dọ̀ ṣèdè lárúbáwá ni ọ̀dà gẹ́gẹ́ bíi nàìjíríà ó gẹ́gẹ́ bí ọ̀làwálé ó gẹ́gẹ́ bí àwọn orúkọ tí èsè dè lárúbáwá lọ́yà pé wọn ò ní ìgbà kẹsìrọ̀ láíláí fẹ́tà ni wọn máa dípò kẹsìrọ̀ tiwọn gẹ́gẹ́ bí gani jọ̀ọ́ jọ̀ọ́ ẹ̀ ń pé èdè lárúbáwá lọ́yà kọjá nítorí bára ọdún mẹ́ta ni jọọ hàn gẹ́gẹ́ bá sọ yìí John James Wild thing. Singh a sọ John jàù jàù ẹ̀yẹ bíi bẹ́ẹ̀ ìdílé abáàlọ́ ẹ̀kọ́ jẹ́ gẹ́gẹ́ bíi lẹ́wọ̀ rẹ̀ jọ́ láwọ̀ ṣùgbọ́n kéésì ìdílé abáàlọ́ torí rẹ̀ wá sọ pé ẹ̀ẹ́dì yìí jọ́ òdu. رأيت جوزة سافرت إلى جوزة أول فقه إلى جوزي سافرت فقه إلى جوزي هذا تقول الأربعان وهي كلمة أعجمية يزيد إلى أربعة هذا ممنوع من الصرف للعلنية والعزمة ممنوع من الصرف للعلنية والعزمة nítorí pé orúkọ yín ṣùgbọ́n kì í ṣèdè lápá kò gbọ́dọ̀ bá kẹ́sìrọ̀ láéláé bẹ́ẹ̀ náà ni Yusufa azọ̀gbẹ́ hàdà Yusufu ra'aytu Yusufa sallamtu ala Yusufa ẹni sọ pé sallamtu ala Yusufi nítorí pé kì í ṣe gbọ́dọ̀ lábá kẹ́ẹ̀bí

wọn á ní bọ́wọ́ ti rí bàbá tó lè lọ́rùn wọn kí ni tuma rẹ̀ wọn á fi bàbá kan lè rí Abul Hasan al-Qattan wọn ló lù mẹ́ni ọ̀jọ̀gbọ́n ni wọn ní Yusuf kpolótú wa tẹ bá tó lè di lọ́rùn wọn ní Yusuf ọwọ́ látara al-asaf al-asaf al-asaf lè di lọ́rùn wọn ìbànújẹ́ ni wọn tún mú látara al-asif al-asif ẹrú ló ń jẹ́lẹ̀ àjẹpẹ́ bíbànújẹ́ dé sí wọ́n ní méjèèjì ti pèsè ara Yusufa ẹrú bíbànújẹ́ dé sí ní àwọn ọmọ lọ mísírà wọ́n tà lẹ́yìn ọmọlúwàbí wọ́n máa tà èyí sọ ọmọlúwàbí wọ́n máa tà ọ̀họ́ sẹ́wọ́n pé àwọn tà nítorí kó ti dẹrú wọn wọ́n rí mú gbàtí òdoduwa wọ́n wá tà tó wọ́n dẹrú ìbànújẹ́ bá ó ti dán marí ọwọ́ adẹrú ìbànújẹ́ bá adẹkùn ẹrú ìbànújẹ́ bá wọ́n yóò tó kù ajá pé kìí so pàtó bàbá rẹ sọ ọ́nù kọ́ bá jẹ bẹ́ẹ̀ ìgbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ló tó di bẹ́ẹ̀ láti gbọ́ bẹ́ẹ̀ torí rẹ ẹ kó jẹ yóò tó fún yẹn ṣèdè lárúbáwá eléyìí ní tọ́tọ́ pàtó kìí ṣèdè lárúbáwá ọ̀dà o ti wá ń jẹ Joseph bàbá rẹ ń jẹ Joseph ìwọ ọ̀njẹ́ Emmanuel ọwọ́ àgbà ìsìláàmù gbàdúrà ọgbà ìsìláàmù sá wọ́n ní o kọ̀ ọ́ ó ní abdullahi abdullahi kí lọ́mọ adam abdullahi ọmọ joseph abdullahi ọmọ joseph kó láti máa kọ́ abdullahi joseph àmọ́ abdullahi ọlọ́ọ̀kọ́ kọ́nà tó ti máa sọ láàrin yọkùrẹ́jọ ayé nínú ẹ̀mẹ́yì àwọn ayọ̀ àlàyé jáde kúrò nínú òkú ni manuel ní ìgbà tí yóò tó nígbà tí abdullahi tó ń jẹ́ àlàyé báyìí wọ́n á bọ̀ wọ́n wá yí padà wọ́n á sọ pé yóò túbà sẹ́bọ̀ náà ní Joseph yóò tó sẹ́bọ̀ ní Joseph láìláì yẹtẹ Yusuf ní Joseph yẹtẹ Yusuf ní Joseph Yusuf ọ̀tọ̀ Joseph kọ́ ọ̀tọ̀ àbíbá kan náà là ni wọ́n ní Yusuf náà làwọn náà wà láwọ̀ ọmọdé tó lágbá sí pàdé bẹ́ẹ̀. sọ pé yusuf làwọn máa pè ní joseph làwọn máa pè ní ọlọ́mọdé ìwọ ọkọ̀tọ́ mẹ́tẹ́ẹ̀tẹ̀ kù abdullahi joseph kìí kọ́ wọn á láti ńlọ́dà nígbà tó di mùsùlùmí ká má ọmọ ń bolo ń ibi tó ti ń náà ni ọlọ́run sáànù ti ẹnu ó sì wọ́n mùsùlùmí tó ti gbé bàbá rẹ̀ ń jẹ́ ká tó ní máa tán ara rẹ̀ إذ قال يوسف لأبيه يا أبت رحمة الله ní anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nípa àgbàtí yusuf sọsọ fún bàbá rẹ̀ abẹ́ rẹ̀ pọ̀ lábẹ́ tí nǹkan kan bá tún yín lójú tọ́bẹ̀ ẹsẹ̀ bí ìgbà tọ́bẹ̀ ẹsẹ̀ yín wọ́ tálẹ̀ ẹ̀ máa bá rò tálẹ̀ ẹ̀ máa bá sọ bàbá yín ni ẹ sọ fún bàbá yín báà mi mo rí nǹkan báyìí báà mi. mo ṣàkíyèsí nǹkan báyìí bàbá yín ni kẹ́ ẹ bá sọ bíi ṣe pé wàá lọ bára àdásọ ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ nínú àwọn ọmọ lónìí nǹkan dáná nǹkan kan yé oníbèrè lọ́dọ̀ bàbá ìyá ará ti lọ béèrè àwọn wàá ṣe bó ṣe ti ba nígbà tó bá wá di àwọn olùdílé rẹ̀ ti lè wà. wọn máa gbé bàbá rẹ̀ ti délé ayé sáré bàbá rẹ̀ ó lè má lajú tó ọ lérò rẹ̀ bàbá rẹ̀ lè má fún ọ lérò rẹ̀ ṣùgbọ́n àti màtó bí tọrọ ó ti fi yọ́ lò ó lè yọ́ lò tọ́ ṣùgbọ́n kì í ṣe pẹ́ kọ́kọ́ torí ẹ̀ bàbá rẹ̀ ṣe bẹ́ẹ̀ ní nǹkan tí ọba yí ọsọ fún bàbá rẹ̀ nítorí pé bàbá rẹ̀ kò yé tí bẹ lórí rẹ̀ kò sí lórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti kọ́ pọ̀yìn sí wọ̀ òjúlọpọ̀ sí bàbá rẹ̀ bàbá rẹ ẹ rí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yẹ yìí tó bá gbé lọ́dọ̀ bàbá yín wọn ò tún lè láti fi hàn pé ọmọdé ó lè ní bí àgbà kò lè ní bí tó wọn kò tún di bàbá rẹ ìjọba tó ti kó ọkùnrin bàbá rẹ ẹ rí pé ọkùnrin bàbá rẹ ń ọkùnrin ike ńgbà tọrọ bá dojú sú ọkùnrin tani kó fi lọ ọkùnrin tọrọ bá dojú sú ọmọbìnrin tani kó fi lọ ìyá rẹ wọn ní kí ló dé ló fi jẹ pé bàbá rẹ ló sọ ọsọ fún ìyá rẹ wọn ní bákan mi wọn ní ìyá jẹ àbúrò ìyá rẹ ni lọ wà lọ́dọ̀ bàbá rẹ ní tí bàbá rẹ fẹ́ lẹ́yìn ìyá rẹ tó àbúrò ìyá rẹ náà bí ìyá rẹ ni tó bá yọ bá pọ̀ nínú ẹ̀jẹ̀ rẹ kò sí tàbí ṣùgbọ́n níwò bábúrò ìyá rẹ ni mọ́mì yìí ọlọ sọ fún náà nítorí mo rí nǹkan báyìí eléyìí túmọ̀ sí wípé ẹ máa fọ̀rọ̀ lọ bàbá yín ẹ máa bá bàbá yín sọ̀rọ̀ ẹ mẹ́jẹ̀ tí wọ́n máa rí bàbá yín sá àwọn èèyàn láyè sìn wọ́n sọ pé ìyá wọn ni wọ́n máa bá sọ̀rọ̀ wọ́n yìí bá bàbá wọn sọ̀rọ̀ àníbẹ̀ níbẹ̀ lọ́yẹ kọjẹ́ nítorí pọ̀tà wọn ni bàbá wọn pọ̀tà yìí ni bàbá yín kí lọ́wọ́ adé fẹ́ fọ̀rọ̀ lọ bàbá yín tó máa fẹ́ pọ̀ pẹ̀lú ọ̀pá rẹ̀ àbí wọ́n pa àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú ọ̀rẹ́ ọ̀rẹ́ yín lẹ́nu tó lóṣà rí pé dájẹ́ pé dájẹ́ pọ̀ tí ò sí. à mo fi ibẹ̀ tó wọ kàtàrọ̀ ẹ̀fẹ̀ mọ̀ ń pọ̀ ọmọ sí yín ẹ̀rẹ̀sẹ̀ wà lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ọmọ yín kàtàrọ̀ tó ni wọ́n mọ̀ sí ìgbà. nítorí pé tí bàbá rẹ̀ ọ̀gá dẹ́pọ̀ láàánú rẹ̀ talẹ̀ ní tó kúkú jọ́ láàánú rẹ̀ láyé tí bàbá rẹ̀ ọ̀gá fẹ́ dáadáa fún ọ ẹ ọ̀rọ̀ tí mo sọ fún imáàmù yẹn mẹ́tẹ̀ẹ́ dájú ọkọ torí dájú mi yẹn ah, ọmọ kú ni ọ ọmọ jẹ́ kí dájú ọkọ bàbá rẹ̀ mà ní kó wọn mọ̀ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí a lè fi bàbá wọn gbọ́ ńkọ́ bàbá náà ni ọ̀gbọ̀dọ̀ pààyẹ. ìyá tí ń tọ́mọ́ ń ta títí ronú kan bàbá rẹ̀ pé kò bàbá yìí ẹ̀kọ́ dúró tì níjọ́ tí ọlọ́run bá náwó pàṣán rú rẹ̀ tí ọ tó bá tú ọ náà fò ọ̀sàrí bàbá wa sọ pé ọ̀rọ̀ yìí ti tó gbà wò ní bínú ni ọ̀rọ̀ yìí tó bí ọdún mẹ́ta àpò bínú àwọn ẹ̀tọ́ fi bàbá lọ ọ̀daràn káwọn ọmọ yẹn tó ẹ lónìí. lọ́wọ́ ẹ bàbá wa ti bọ́ mọ́ mọ́ ẹ pé lọ́jà ẹ tó. àwọn bàbá bàbá tó ní pè wá pè àánú pọ̀ torí ẹ bá bàbá yín sọ̀rọ̀ tí ẹ má sọ̀rọ̀ ayé dẹni tó yẹ pé yọ sọ̀rọ̀ rẹ̀ dé nǹkan tí ọ̀rọ̀ ọ̀rọ̀ mú bọ́tà torí pé ńgbà mi bàbá yín tó sẹ́ni tó tó gbà fún yín má jọ ìṣọ̀ àwọn àtẹlẹ kan ti ṣẹlẹ̀ fún tó bí ẹ̀yìn àárín bàbá yín àtẹnìkan ló ti ṣẹlẹ̀ tó bá yẹ kọ̀ọ̀kọ̀rọ̀ rẹ lọ bàbá rẹ ọ̀pọ̀lọpọ̀ aburú mi ò ní kó bẹ̀ á lágbájá tó bá da nǹkan pọ̀ mọ́ bàdà pọ̀ ọ̀tá wa ni láti pilẹ̀ nínú fámìlì wa yìí. àwọn bàbá wọn lọ sí àwọn bàbá wa àwọn á ṣe yọ ọsẹ lórí àwọn ọmọ àwọn ọmọ náà ní rárá iná rẹ ọmọ àti olọ ni ìwé òsì mà bàbá lọ kúra rẹ tọwọ ọ̀tà torí rẹ máa bá bàbá rẹ rẹ sọ wọn rẹ ọsọ fún bàbá rẹ ní ìwọ bàbá mi nìyẹn nìyẹn gbogbo bá láyé kó fi ṣiṣẹ́ ntọ́ba yẹ kọ́nà yín lọ lórí ẹ̀ kọ́nà yín lọ ẹ̀sọ́ ntọ́pa yín pọ̀ pẹ̀lú ẹ̀ ntọ́ta yín pọ̀ pẹ̀lú ẹ̀ tẹ̀m̀fí wa ń bọ̀ wá láti wá kọ̀rọ̀ yín lọ ẹ̀tọ́ ìwọ bàbá mi ìwọ màá mi ìwọ bọ̀dá mi ìwọ àbúrò mi àbúrò bàbá mi ẹ̀yin mọ̀ wá bà ẹ̀yin ẹ̀gbọ́n bá mi ẹ̀yin mọ̀ wá bà dáadáa ẹ̀yin lọ́wọ́ wọn ní sẹ́ẹ̀ bá ń tẹ́ mẹ́nu bá yín àtìyàn pọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ ó rìn àánú lójijì tó bá yẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ lẹ́mìí kó ọ̀ràn yìí lọ́wọ́ wàlúwà yóò ti bẹ̀rẹ̀ sí irun náà náà olùmọ̀ agbára lọ ọ̀nà olùmọ̀ agbára lọ. ẹ̀yin ti yín ni mo ọ. sẹ́mi náà lẹ́yìn bí bàbá rẹ̀ nà ní ókè ah, ẹ̀yin mo wá bá. bẹ́ẹ̀ kọ́ ẹni tí ó sì lẹ́kọ̀ọ́ ìyá jíjẹ ń wọ́n ẹ̀kọ́ jọ torí ẹ̀ ó pè bàbá rẹ̀ ń bàbá rẹ̀ yá abẹ́sí. sọ̀rọ̀ bá nàbí Yakubu alayhi salam anábì ni láti gbogbo gba yẹn anábì ni anábì yìí tún kọ́ ọ̀tún sọ pé wà anábì ọlọ́ nítorí pé wà anábì ọlọ́ gbogbo èèyàn lọ sí anábì ọlọ́ kó tó fi torí tèmi náà àwọn nǹkan tó ń bẹ láàrin èmi pẹ̀lú rẹ̀ lọ́ọ́ tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa bá àwọn bàbá yẹn sọ. ọ̀sọ̀ pé ẹ aláàjì àbí wò láyé máa tó bàbá yẹn. bàbá tí wọn bá ti dàgbà ti dàgbà tó náà múrun gbà ẹ máa tó bá àwọn àbúrò rẹ tó sálà tí wàá lè ẹ máa tó sálà láì àti bàbá rẹ lọ ah, láì sí àgbàlẹ̀ rẹ mo fi ìbá. ṣé tí bàbá sọ tó dáa ọwọ́ àtọ́ di ẹni tí ó kò padà tó máa rí sí i bàbá rẹ bàbá rẹ ọmọ ìjẹ láéláé ó ti kú àbí ó ti kú ìwọ náà bá dàgbà jù bẹ́ẹ̀ lọ́kọ́ ọjọ́ mọ one hundred and fifty thousand years tí bàbá rẹ bá tẹ̀sẹ̀ láyé bàbá rẹ náà torí di eléyìí bàbá mi àtúbà àtúbà ìkọ̀ntàn ọ̀yàtọ̀ bí bàá mi kọ̀ọ̀kọ̀ ẹgbẹ́ tẹ̀ bàbá mi bàbá mi ọ̀yàtọ̀ bí bàá mi kọ̀ọ̀kọ̀ ẹgbẹ́ tẹ̀ lórí wọn ni báà mi lọ́lọ́gẹ̀rẹ̀ bàbá tó wọn bàbá náà ti darí báà mi àmọ́ bàbá mi a olú bàbá rẹ ọkọ wo bàbá mi ẹ àmọ́ bàbá mi dàlúla bẹ́ẹ̀ náà ni màá mi màá mi bá màmá mi màmá ọmọ mi yẹ ọmọ mi tó lọ bá ní mọ́ mi bẹ́ẹ̀ ni kẹ́lórí mọ́ mi kọ́ mọ́ fún etí wíwẹ̀ yorùbá mọ́ mi ẹ̀dá àárẹ̀ kò mọ́ ọmú kíni tẹ́ mọ́ ọmú. ọmọ mi wọ́n fẹ́ kó ọmọ mi ẹ̀ wá ní báà mi máa mi á ọ̀gbọ̀rọ̀ màmá rẹ̀ wọ́n dáhùn ọmọ ọ̀gbẹ́ á àwọn náà rẹ̀ ti ọjọ́ náà kọ́kọ́ bí ọ wọ́n ti fẹ́ bí ọmọ rẹ̀ pé yọ̀ọ́ da ọmọ ọmọ mi. so ọkàn ló kọ́kọ́ lọ síbi àánú. tí wọ́n bá fẹ́ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ àbí ìyá rẹ̀ wọ́n torí ẹ̀ ó ní yá àgbẹ̀jì ìkọ́lẹ̀ yóò tó kó dé àbí ìyá àgbẹ̀jì ìwọ bàbá ìwọ bàbá. ẹni tó àpàdà àìsàn gàbà gàbà mọ lálàárí كوكبا دجاج مولا لاري إنه تقول رأيت كيف رؤيا العين kìí ṣe téèyàn fojú gan òní wọn máa ń pè ní rúkìá rúkìá mọ́sáwùrà á yàrá rúkìá ntọ́ ọba lálàárí ni wọn ń pè ní rúkìá yàtọ̀ sí ntá fojú rí ntá fojú rí pé kò ní rúkìá rírọ́. e ń sọ àlá rẹ̀ fún bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ó lè bàbá rọ̀. ó sì súnmọ́ igi láti kékeré ànábì yusuf àrí ìṣẹ̀lẹ̀ lọ́nà ti fún lẹ́gùn kó nǹkan fúnra rẹ̀ ọmọ àlárọ̀ kìí ṣe pé ńgbà tó dàgbà nítorí pé torí yìí báyìí ọlọ́run ti kọ́ ní ìtumọ̀ rẹ̀ mà ìwọ́n ṣe ní ìyàlẹ́nu ló fi fún bàbá òun gbọ́ wà bàbá mi dájú àdúmọ̀ lálàárí àhàdà àṣọrọ̀ kọ̀ọ̀tàn ìràwọ̀ mọ́kànlá wà ìṣàmùsà wà lọ́kọ́mọ́ oòrùn àti òṣùpá rọ ètò hànlẹ̀ dáadéé mórí gbogbo wọn pé mi ni wọ́n borí kalẹ̀ fún ọ̀rọ̀ ńlá ó ní ìgbà tí mo mi. àlàyé àlàyé òun náà ní kí àwọn ọmọ bàbá rẹ̀ wọ́n jẹ́ mọ́kànlá ìyá rẹ̀ òun jẹ́ òrùn bàbá rẹ̀ òun jẹ́ òtúpa gbogbo wọn wọ́n wá forí kanlẹ̀ fún yóòtò àrẹ ìdèkẹlẹ ẹni tí yóòtò kúlá láàyè láti fi wọn fi ọdún ìyá mi náà wàlúùfẹ́lùmù من ní ṣèǹtọ̀ الله ti lálàrí dáadáa àpòyìn rúkìá tẹ́lá ti lálàrá ìdá àpòyìn ṣèlú yóò bá tó ṣe rí mò ń há pọ̀ àlànà púpẹ̀ àgùkọ ọ̀làlàrí dáadáa ọ̀làlàrá ìdá ilé ìtọ́pẹ̀ ní rúkìá tí wọ́n ti rí dáadáa yẹn ọ̀dọ̀ ọlọ́run ló ti máa wá ilé ìtọ́pẹ̀ ní ṣòlómù tó fi ráì dá ṣèkọ́ nìyí máa yà á sí yàn lọ́pọ̀lọ́ ló bá fi. Yusuf wa lálàárí bí òun rí ìràwọ̀ mọ́kànlá òòrùn àti òrùpá gbogbo wọn pátá wọn forí kanlẹ̀ fóun rírọ̀ rẹ̀ sì ní pé àwọn ọmọ bàbá òun tí wọ́n jẹ́ mọ́kànlá ìyá àti bàbá òun gbogbo wọn forí kanlẹ̀ fóun. ẹ̀kọ́ pọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó náà nípa ẹni tó bá lánàá tó sì jẹ́ pé ńtọ́ lálàárí ẹ̀ àlàtọ̀dà àfẹ́ lábẹ́ òṣìṣẹ́ rí kọ́tọ̀ fún ẹni tí ó wò kó ń fẹ́ràn tó ń tì náà ti fẹ́ràn o kọ́tọ̀ fẹ́ni tí ń wò pé dáadáa ní ọmọ fẹ́ kò ní fẹ́ kẹ́ẹ̀tọ́ ẹ̀sìn náà nínú súnà nàbọ Muhammad sallallahu alaihi wa sallam ìjọba ti lálàárín sọdá ẹgbẹ lọ ìkọjọ ọsẹ ẹ wá bọ ẹni tí ẹ bá nífẹ̀ẹ́ sí dáadáa nínú àwọn èèyàn gbọ́ yóò sì tẹ bẹ́ẹ̀ yàtọ̀ sí tẹ bá lálàárín aburú ẹbẹ lọ bẹ ẹ bá ti dé kọlọ mẹjẹ ẹ ráì kọlọ mẹjẹ ẹ ráburú kẹ ẹ wá tutọ́ kẹ ẹ tutọ́ atẹkùn bí ẹni tutọ́ sọpọ àlàáfíà yín kẹ́ẹ̀sì mọ́kùn ẹnì kankan gbọ́ aburú yẹn ò ní ṣẹlẹ̀ tọ́ eléyìí jẹ́ báwọn ẹni tó yẹ ká máa bùn lálàá gbọ́ ká bá lálàá rí dáadáa òun náà lẹni tá a fẹ́ràn táǹtì òkú náà fẹ́ràn wa ó ṣe é ṣe fún yàn láti sọ pé mo fẹ́ràn lágbájá àmọ́ kò ṣe é ṣe fẹ́nikẹ́ni láti sọ pé lágbájá fẹ́ràn nítorí pé fẹ́ràn mi kò fẹ́ràn mi ọkàn lọ́wọ́ ara rẹ ló lè mà ọ̀ mánú ẹ lómi ọkàn rẹ lọ dáná ọ̀dọ́ kẹlẹ̀ mímu ìfúra ìwádìí sọ fún mọ fẹ́ràn lágbájá àti wá sọ fún lágbájá náà fẹ́ràn mi àti ó sọ̀rọ̀ púpọ̀ pọ̀ rọrùn tẹ́nitẹ́ni láti lè fọwọ́ sọ̀yà wípé kọ pàtọ́dọ̀ ọlọ́run pé lágbájá fẹ́ràn mi kò lè fèsì ó sọ pé ó dàbí ìgbà tí lágbájá fẹ́ràn mi kí ló dé ìrọ̀ àwọn dáadáa tí máa ṣe sí mi àmọ́ kó dá mi lójú lọ́dọ̀ ọlọ́run lágbájá fẹ́ràn mi mo ti túmọ̀ náà torí ẹ̀ ká sọ àdáwà dáadáa ló bá jẹ́ pé dáadáa láàrin sẹ́ni tá a fẹ́ràn sáǹtì ń wò kó náà fẹ́ràn wa ó sì súnmọ́ kọ́jọ́ pé bàbá àlọ fẹ́ràn ó súnmọ́ ká pé ìyá àlọ fẹ́ràn torí rẹ̀ sọ́kòbí rẹ̀ sọ́kẹ́ni tó bá rùkọ̀ fẹ́ràn tó sì ń wò kó náà ọ̀yẹ̀ ká kọ́ fẹ́ràn rẹ̀. tọ́ níbi lọ́rọ́ ahad ashar thalathata ashar arba'ata ashar khamsata àjọ sittata àjọ سبعة عشر تسعة بي ثمانية عشر تسعة عشر gbogbo ẹ ọmọ ìyá ni wọn ọmọ ìyá ni wọn lórí àwọn tó fi ké ahada àjọrọ wa akọwà tó ha ahada àjọrọ wa akọwà tó ha ike mọkànlá àtàwọn ọmọ ìyá rẹ àwọn ọmọ ìyá rẹ níbi ni ثلاثة عشر أربعة عشر خمسة عشر ستة عشر سبعة عشر ثمانية عشر تسعة عشر lédè lárúbáwá àwọn lárúbáwá wọn lò wọn nílò kóló ẹyọ kan àkàdà àjọ gbólò kani bíi kọ́sọ̀ kọ́lẹ̀ ثلاثة عشر قولوا كان أربعة عشر قولوا كان خمسة عشر ستة عشر سبعة عشر ثمانية عشر تسعة عشر قولوا يا كان قولوا يا كان توليه قلت لجايك وانت تركيبها تركيبا إضافية ما في عشرة ما في أحد ما في ما في ستارة عشرة ما في إثناء ما في ستارة ما في ثلاثة ما في ستارة عشرة أربعة ترى عشرة خمسة ترى عشرة ستة ترى عشرة سبعة ترى عشرة ثمانية ترى عشرة تسعة ترى عشرة ثم تركيبا على سبيل البناء وما ما بيجي نوري كتوت ما وانو فتح نوري لي فتح نوري لي فتح نوري لي فتح نوري لي أحد عشر ثلاثة عشر أربعة عشر خمسة عشر ستة عشر سبعة عشر ثمانية عشر تسعة عشر كل يبقى تسع تسعة عشر الله ما يجي طيب. تيجي نقول بتوعاتي جزء ما بفهم هذا يجي جاء أحد عشر طالبا بينما تقول جاء تسعة عشر طالبا رقم 69 رقم فاعل مبني على الفتح في محل الرفع مبني على الفتح على فتح الجزئين في محل الرفع يا ما قالوا لي فتح فتح فتح فتح قلت لا لا سريع ننتقل رأيت أحد عشر وبعد فعل وبعد مفعولا به وبعد مجرورا بناء على سلمت على أحد عشر طالبا سلمت على أحد عشر علاو من بس تكاي في سنة أقوى جابر أحد عشر أتوما يا يا تخي إثنى عشر أتي إثنتا عشر إثنى عشر أتي إثنتا عشر إثنى يا ما هم باباون ويب إعراب الشيخ إعراب المثنى ولا لا تقول جاء اثنا عشر طالبا جاء اثنتا عشرة طالبا بكنا وكيف رأيت أحد عشر طالبا رأيت إحدى إحدى عشرة طالبة سلمت على على نور وقد رأيت اثني عشر طالبا رأيت اثني مثلا كان سلمت على اثني عشر طالبا وقد جاء رأيت اثنتي عشرة طالبا رأيت اثنتي عشرة طالبة سلمت على اثنتي عشرة طالبة إعراب المثنى تقول إيه عشان يعني ملحق بالمثنى ملحق بالمثنى وهي في المثنى شما وقو وقو ما مثنى إذا جوانا جنسي مثنى في أحد عشرة ما قال أقوى الوقت أقوى إن جوانا صوتا إراوة jámù rẹ̀ ṣe ṣé ìràwọ̀ mọ́kànlá ìlàjọ àbáwọn àràwọ̀ mọ́kànlá ìbáwọn àràwọ̀ lọ́yẹ̀ pẹ̀lẹ́ lédè lọ́wọ́ tẹ̀mí ìlú rẹ̀ ìyẹn ní pé táwọn ti gbọ́dọ̀ yẹn ká wọ́n yẹ mú brọ́dẹ́ máa ń tó bẹ̀. àkàdà mú máa ń tó yóò ní lọ pé ahada ajara kawaabi ó ti dàrú ni ahada ajara kawukaba ahada ajara kawukaba bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni wọ́n máa lọ títí títí tábìlì náìtì náì tábìlì náìtì náì náà ìdáǹkà yẹn náà yóò ti tún wà ní mọ́pẹ́rẹ́dẹ́ntì náà sóògbà yóò jẹ́ gbọ́dọ̀ dọ́kọ̀ gàdé ọ̀kan tó tún gbà kàkà. إن هذا أخ له تسع وتسعون نعجة هل يكون هذا مكتوب في جوفان أحد عشر كوكبا له تسع وتسعون نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها هل يكون هذا سوى 11 خطوة 99 تناول تقول كنت ملان 99 لكن 11 99 وهو التمييز رغم أن مفردا منصوبا يقول يا واقف اشتريت اشتريت 22 قلم اشتريت 22 قلم كان في كانت تشو اني لابن سمان سمان ما هو اين السين دو تي نمبر تو بعد موا لا اني لابن سمان سمان ان دوم سايه وجه مفرد منصوبا هذا هو tọ eléyìí jẹba ọwọ alọ ríra ọwọ mọkànlá ọlá làárí wọn ṣẹmta wọn kọmọ ọrọ wọn ríra ọwọ mọkànlá yẹn àwọn náà ní àwọn ọmọ ìyá rẹ àbá àwọn ọmọ bàbá rẹ wọn ṣẹmta àwọn olùmọ̀nípa tẹ̀sí wọn ní ìyá rẹ nù torí sáǹpù abóni olè má yẹ wọn tó tó tóbi kọmọ lọ kó lè tó wá tó abo ọmọlùkọ apọlọ torí àjẹpẹ ọlọlà rí òtùpá àbí ìràwọ̀ mọ́kànlá oòrùn àti òtùpá wọn ní àwọn ìràwọ̀ mọ́kànlá yẹn àwọn ọmọ bàbá rẹ àṣàmìtà òmìyá rẹ wọn lọkọọmọ òní bàbá rẹ àwọn tó rí nu rọ ẹyin tó hùn ní ìsàdédé mọlẹ gbogbo wọn kórìí kalẹ̀ fún un ìdọrí nù káforí kalẹ̀ fún yẹn káwùkúra mẹlẹ̀ fún yẹn ọ̀nbẹ nínú títí tiwọn gbé sẹ́sẹ̀ nígbà tiwọn ọ̀nà lọ́dọ̀ tiwọn bó tilẹ̀ lọ́kọ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́ tó fi rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam ó ti pa ilé yìí rẹ̀ ìrẹ̀ ọmọ kò ní bẹ́rẹ̀ ọmọ ọ̀bẹ́lẹ́ òfin àwọn tó síwájú wa ni òfin ẹni tó sì síwájú wa tí ọba tó fi fún wa ó ní àwọn mẹ́jọ alákọ̀ọ́kọ́ kọjá pé àmà nípa òfin àwọn tó síwájú wa yẹn àbí nínú àkùnrin àti sunna ìdè láti yìí ti gbẹ́ni kan wa kọjá ike òfin àwọn tó ìgbàdá sọ wa sunna sọ fún wa àwọn àárín kankan nínú yìí àbí nínú sunna tọ́tọ̀ kàtó yìí pé gẹ́gẹ́ bí anabi yusuf náà ti fi sọ nínú súra yìí ní ìgbà tó sọ pé kóńgò tàbí oúnjẹ tàbí ààrin má ẹnìkan ló ti di kóńgò ìdíra rẹ̀ lọ́wọ́ sọ pé ẹni tó bá bá mi wá kóńgò wá wá tó bá tù ẹni tó di tá a bá fi lè mú wàlí máa àbí ẹ̀mí ló bá rí. وأنا به زعيم tó bá wa fún mi gbé ní mo kọ́ ọ́sọ̀ fún ìgbà tó ń sọ báyìí sẹ́rí àwa fẹ́mi náà sọ fún ọ pé bá mi kọ́ ọmọ yìí ní kó fi àlùkòrò tó bá àlùkòrò ní two million naira inú wọn pè ní sẹríà àbí jàáàlà orúkọ yẹn inú kò pè ní jọ́ọ̀ àbí kò pè ní jàáàlà pété wọn bá tilẹ̀ tó bá tilẹ̀ mú ọmọ ìyá alukurani tó kọ́ tó ha tó sì máa kú pẹ̀lú tẹ̀gbé owó tó gbà ní two million ọwọ́ adé nídọ́tò dé ọlọ́mọdé adé dájú ẹ bá mú one million kọ́pọ̀ kó o nípa kọ́pọ̀ torí pé tá a sọ ni pé tọ́mọ bá tilẹ̀ ni tó bá tilẹ̀ alukurani ọba alukurani o ti ti kọ́ ha gbogbo ẹ̀ ìdajì lọ́ha kò sí ìdajì owó torí dájú iṣẹ́ òpówó ló ti ń di wá bọ̀ tẹ́lẹ̀ ìbáyé wa ẹ rí i pé eléyìí nínú sẹ̀ríà Islam ibi tí wọ́n ti mú òun náà lè fi sí ànábì Yusuf àlẹ́ Islam tó ti sọ ẹgbẹ́ ẹni tó bá fi lè bá mi mú ẹni tó di kóńgò wa wá áàfin ló ti di ẹrù rà fún mi ààrẹ tọ́ka pẹ̀lú sẹ̀ríà wa tó lẹ́sàn máa ń mẹ́rin tí ó lè wá nù sẹ̀ríà á torí pé kò sí nítorí ta kù yàtọ̀ sí kúnlẹ̀ yàtọ̀ sí dọ̀bálẹ̀ yàtọ̀ sí forí kalẹ̀ yìí nítorí ta kù pọ̀ nù sẹ̀rí àti wa kí ló á dé gbogbo ajẹ́ pé wọ́n sọ ọmọ wa tó ní ìmọ̀tò bẹ̀rẹ̀ ni. a ah, yúdùbù ni ẹ àwọn ọmọ yàrá forí kalẹ̀ fún. ẹ gbọ́rọ̀ ó túmọ̀ sí pé ó tó di kí wọ́n kọ́ kí ó gbà wí ẹ̀rọ ní sá. nítorí pé ńgbà tó kọ́ kí ó dé nìkan ọwọ́ asá ọmọ asọ̀tọ̀kùsọ ọmọ awúlò ìkówì kò tún ti padà má ikú ẹni tó máa sọ báyìí báyìí ní ti bẹ́ẹ̀ lórí àwọn sọ pé orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sálọ bá sọ̀rọ̀. torí ẹ̀ ti tẹ́ kó tóbi tẹ́ ẹni tó ti tó bábẹ́ mọ́ àlejò ìṣẹ̀lẹ̀ ṣe bọ́lá tó bá ọ̀nà lẹ́ka pé kó forí kalẹ̀ fún kí ló dé tọ́mọ tó lóòrùn náà forí kalẹ̀ fún adẹ́kọ̀ wọ́n di ádámà àwọn ọmọ rẹ̀ ti dà wọn màláìkà ó ní rárá àwọn òbí ádámà àwọn ọmọ rẹ̀ ti nínú ìdájọ́ tiwa ẹ̀ṣẹ̀ ní ọ̀ràn ni bẹ́ẹ̀ ló kó lóòrò fún bàbá rẹ̀ wọ́n sọ fún bàbá rẹ̀ bàbá wa sọ pé yá bunayya qala yá bunayya la taqsus ru'yaka ala ikhwatika fayakidu laka kayda inna ash-shaytana lil-insani aduwwun mubin bàbá rẹ̀ tóbi máa rẹ̀ gbàtọ́ máa rí tọ́tọ̀ aláàárí tó ńlá fún bàbá rí bàbá rí ni wọ́n á sọ fọ́ máa rí kí lọ́ọ́ yẹ kó sí torí pé ńgbà tẹ́ni kan bá fọ̀rọ̀ lọ tó bá da ìdíwọ́ náà tó bá tó ọ̀rọ̀ tẹ̀lẹ̀ tó tó lò lórí ara rẹ lọ́ọ́ yẹ kó fún un èsì pé kò sí lọ́nà kọta mọ́ràn tí ọba tiẹ̀ jẹ́ nígbà tiẹ̀ bá wá dàrú kọ́ máa sọ ó ní ìyá ọmọ rẹ ìrọ ọmọ bẹ́ẹ̀ náà ẹ mọ̀ kọ́ ọmọ náà ti fi ya abẹ́tì ìwọ bàbá mi àti bàbá náà ta ìwọ ọmọ mi. bùnáyà gan tí wọ́n máa lò ó túmọ̀ sí àánú púpọ̀ ó yàtọ̀ sí ìyá bẹni ìyá bẹni ìyá bẹni kọ̀dàbí ìyá bùnáyì ìyá bùnáyì wàáyì wàáyì yẹn tó wọ́n máa fi kékeré wọ́n máa fi kékeré. àbí màkà ọdọmọ ọdún kan àbí màkà ọdụ ọdún mẹ́wàá àwọn àti màkà ọdúnkọ ọgbọ̀n ọdún tàlẹ́ni tó fún máa kàánú rẹ̀ kọ́kọ́ àmọ́ pọ̀ ní lórí rẹ̀ kan ẹ̀rí jẹ́ màá gbé ọmọ ọgbọ̀n ọdún sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́wàá sọ̀rọ̀ ọmọ ọdún kan náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ àwọn wọ́n sọ̀rọ̀ jáde kí ń gbọ́ bẹ́ẹ̀ torí kọ́ máa rólú lómi lọ́nà bá ti ń dàgbà ti ń kọ́ tó márùn ó náà tún máa rí pé nǹkan yí padà bàbá eléyìí ò tún pààyàn mọ́ra wọn ti tẹ́lẹ̀ àbí òye èèyàn sọ̀rọ̀ kan wọn ni kò tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ tẹ́lẹ̀ kẹfà náà dájú kọ́dá dé báwo má sọ̀rọ̀ darí má sọ̀rọ̀ tó má gbọ́ bẹ́ẹ̀ ni yàrá bọ́ lẹ́yìn ìrẹ́ ọmọ àmì kékeré tó ọba tí wàá bàbá rẹ̀ wọ́n ń bọ́ sọ̀rọ̀ àmì yàrá ọ̀gbọ̀n lẹ́yìn á bàbá rẹ̀ fẹ́ràn rẹ̀ àmì ni pé bàbá rẹ̀ fẹ́ràn rẹ̀ wọ́n ọmọ àmì kékeré yẹtí tọ́mọ̀ á fi olú ẹtì lu àjìjà wọ́n ti sọ pé ọmọ kékeré nígbà tó ọ̀gbọ̀n. tó torí pé òun mú wọn rántí ọjọ́ àti tí wọ́n tún ní tí ọ pọ̀ pé wọ́n ọmọ àmì yìí wọ́n ọmọ àmì kékeré wọ́n ti gbọ́ àwọn àgbàlagbà tí wọ́n gbọ́n ọgbọ́n pọ̀ lórí wọn. ẹnì tó bàbá yẹn sọ pé ẹ torí àlàtọ̀ láì báyìí tàbá ní ká túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ ọ nǹkan fi tẹ́tẹ́ gbó kíní tẹ́tẹ́ wọ́n kàn wọ́n kàn gbé nítorí pé nínú àwọn àmì jíjà di, tọ́lọ̀ fún tọ́lọ̀ tó fún Yusuf náà òun náà ní ká lè ká lè túmọ̀ rẹ̀. ọmọ ti mà nínú ṣùgbọ́n yóò tẹ̀kọ̀tẹ̀ kọ́lọ́rọ̀ wà ìwọ ọmọ mi lọ́dọ̀ sọ̀rọ̀ ìyá dáhàrẹ́ akẹ́kọ̀ọ́ wájẹ́ má tún àdájọ́ láyìí fáwọn ọmọ ìyá rẹ o. la ilaha illallah má tún àlá rẹ fáwọn ọmọ ìyá rẹ nítorí pé iná ọ̀ọ́rì náà àkọ́rì. onídàájọ́ àwọn mọ̀lẹ́bí àwọn gan la kékeré má sọ fún wọn ẹlẹ́nu àìdúró gbogbo ń tó dúró kọ́lẹ̀ ẹnu sọ ẹlòmíì ẹsẹ̀ ní nǹkan kan ti àjẹ gbogbo tó bá rí gbogbo tó ṣẹlẹ̀ pàpàpàpàpà yọ bọ̀lọ̀ yọ ọmọ sọ́ni tó dòwó tó fẹ́ni tí ó mọ̀ àti láti ajídájí lèyẹn ti máa sọ̀ra wọ́n wá ń sọ̀ra lòtí màá ti máa dé nǹkan mẹ́tì o sẹ́wọ̀n kẹ́yìn tí wọ́n kọ́ hmm, náà lọ wọ́n náà ní náà sọ á sọ̀ra ní àjìrà ní ìlú òdìrà wọ́n náà lẹ́bi ẹ̀rú ọmọ àjìrà àmì ẹ̀mú bàbá yìí ń kó ànábì Yusuf lọ́gbọ́n kéèké èmi tó sọ fún gàá tó ọ̀dà ti sọ fẹ́ẹ́ mọ́ tó bá àwọn ọmọ ìyá rẹ̀ ok tó ọ̀bá gbọdọ̀ tó bá ọmọ ìyá rẹ̀ sára àtà lọ́gbọ́n eléyìí túmọ̀ sí pé àwọn ọmọ ìyá rẹ̀ ń kankan lára kìí ṣe gbogbo wọn náà ni ó wù kí wọ́n pépé orókè láàrin gbogbo àwọn àwọn òkè lásán ni gbogbo àwọn bọ́dà rẹ̀ ń bínú rẹ̀ àwọn ọmọ pera wọn ò ní pẹ́ ọ òṣì dà wọ́n pọ̀ wọ́n dọ̀rọ̀ ilé ayé ti rí nu tó bá gbé ẹ̀yin mẹ́tẹ́fà ní bàbá yín àti ìyá yín ó lè fáwọn kan rẹ̀ gbogbo àwọn tó wá rẹ̀ wọ́n rẹ̀ ìgbésí ẹ̀ nìkan kí ló dé ọlọ́run tó wá sí lólówó wọ́n mọ̀ wọ́n ara wájú ló ṣe yóò bá tó o túmọ̀ sí kí nǹkan kan ṣe wọ́n kí ló kọ́ rẹ̀ ìlara ìdọ́gba bí ẹ̀rù tó ń ba anabi anabi yaaku alẹ́ ìsìlẹ̀ torí ẹ̀ náà ló ti jẹ́ kọ́ ọmọ rẹ̀ mú ìkọ́ wá nílé ìwé wọ́n ní gbogbo nǹkan distinction for class distinction for class distinction for class ọmọ wa ń gbéwẹ̀ ráàlú ráàlú ẹ̀sìn tó gbà ṣé òun sì fi máa yẹn kankan o kó lóun sì fi máa yẹn kankan o dókòó mẹ́rin gbàdókòó mẹ́rin tó bá tiẹ̀ báwò sáà sọlá òkè máa lọ. báwo tó mo lè sọ tọ́ tọ́ fún náà ọdún tó mo gbọ́dọ̀ gbóyè ọkọ̀ fún ọkọ̀ fún màmá rẹ̀ máa dúpẹ́ ọlọ́run ọmọ rẹ̀ lọ́wọ́ ó tàbí oṣù èrè ó fẹ́fẹ́ àpàtì wo ló wà fún mi tẹ́lẹ̀ sọ́mọ ẹgbẹ́ ẹ̀kọ́ báyìí distinction for class ilé distinction for class tọ́lọ́ tún máa lọ tí ó lọ tí ó lọ tún kẹ̀kẹ́ èsì balẹ̀ ah wẹ́sẹ̀ ẹni ti ti ń fẹ́ pàtìkì láàásì iná ìnáwó àánú gbogbo nǹkan tó gbé lára yẹn lọ́wọ́. ọmọ mi wàá gbé rìpọ́tà sí lásán náà ní tí ń bẹ́ fún bọ̀. látọ̀nà ní ti ń dẹ́kun bọ̀ ọwọ́ adélé okùnkù wa bú dẹ́kun para pátá korongodo ní ń bára dálẹ̀ lẹ́wọ́ àwọn olùdókì jẹ ẹ̀wọ́ àrí pé f nine f nine f nine f nine f nine times nine ọwọ́ àgbà páàtì páàtì lásán méjì ọ̀rọ̀ rẹ̀ ọ̀lẹ́kùn lọ lóòótọ́ ẹ̀yọ́ máa gbọ́ pé kí mọ̀tà for flat with distinction. olóòjọ mi ó máa jẹ lọ́kùn sí yàrá olóòjọ yàyà ìwọ jẹ lọ́lọ́. tó ẹnìkan ti dá nǹkan lẹ wàhálà ìsọlá ti dá nǹkan lẹ ọmọ yẹn ò ní fojú rẹ wọ ọmọ tẹ ń sọ̀rọ̀ rẹ kọ gba distinction títí láéláé ẹ má sàn ọmọ yẹn dọ̀tà ara ẹni tó rí rẹ kú ìwọ náà lọ́lọ́ fún ẹni tí ọlọ́run sí náà ìwọ náà lọ́lọ́ fún tẹ̀sẹ̀ nínú orí tẹ́lẹ̀ ẹ̀sùn máa ní bàtúkẹ́ lára ilé yìí torí pé nǹkan ẹ̀sùn lásùn kan nílé ayé kìí ti kóró kókóró náà fọmọ wa fọmọ wọ́mọ nítorí dájú ni pé wàá bá tọmọ kan jẹ ẹ gbọ́dọ̀ fọmọ wọ́mọ ẹ sá máa ṣàdúrà fún gbogbo wọn náà ẹ sá máa ṣàdúrà fún gbogbo wọn náà báwọn ọmọ ọba padà wọn á mọ ẹmẹjọ tó fẹ́ mi ni wọn ti mọ látàrí àti ìgbà tó lọ máa ń ṣe fún kálukú ni wọn ti máa dà mọ ẹ má máa sọ pé lágbájá gbà lágbájá tuntun ẹsẹ̀ṣà gbogbo wọn bá wà lẹ́kùn kaná tó bá wà lẹ́kùn tó gbogbo wọn sì ń kẹ́kọ̀ọ́ àmọ́ àwọn kan ti kọ́ parí wọ́n ti wọ̀ lẹ́nu sẹ́ẹ̀tì wọn ẹnìkan ní kẹ́kọ̀ọ́ àwọn àtúrò ń tàbí ebi o ẹ bá dúpẹ́ bọ́lọ́ àbí òye wa àmọ́ gbogbo wọn ti bẹ lẹ́nu ẹnì fún fèdè náà ẹ mọ̀ wá sọpẹ́ nìkan ti fún ìkàkọ́ lọ́pẹ́ bàbá yìí báyìí wọ́n ní má sọ fún àwọn ọmọ bí àtẹkẹ mọ̀lẹ́bí ọba gbọn sára tòun gbọn torí ẹ wọn sọ fún wọn o kí ló dé bàbá tó àtọyà wọn ní fẹrẹ kí èdè òun lágbàgbà yìí dá wọn mọ wà á lọ sí títí ọ wọn sì títí ọ torí tí wọn bá rí pé àwọn ni wọn sọ fáwọn òbí balẹ̀ fún dání lọ́mọ aróńdó yìí wọn bí ń ṣe tí wa táànù kún wẹ̀ táàbà dáàbà àwọn àkòrí kalẹ̀ fún dání pàpàkọ́ tẹ̀lẹ̀ bí a ti pa á. sẹ́wọ̀n pé ọlọ́dún ọmọ ìdíjà ti yọ ọkọ tí wọ́n ti wá ronú pé ká pa ní ọ̀rọ̀ rẹ̀ yẹ kọ́ gbà wọ́n sì lè má yọ bàbá wọn máa fà á mára pípọ̀ jù Yusuf ń bọ̀ ọba ńgbà ti bàbá bàbá tó gbọ́ wọlé lórí lórí ní ọmọ mi àwọn yòókù tó bá ti fẹ́ tó ní ti bẹ̀rẹ̀ wọ́n ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ bàbá ti ṣe dáa nípa kó má bọ̀ nìkan àmọ́ bí bàbá ti ṣe ń ṣe pẹ̀lú Yusuf ó mú fura dání lọ́dọ̀ àwọn ọmọ yòókù pé ah, ah bàbá yìí fẹ́ ẹrú tuntun wa kì í fẹ́ wa kí la ti gan náà ìgbẹ́ òun náà pa bàbá ti mẹ́lẹ̀ ìkó láàrin wa àbí òye yóò rojú tuntun wa náà yóò kọ̀kọ́ mọ̀ làwa náà. tọ́ ó ní kọ́ mọ́ba tètè sí ọ ìrìnàjò mubin bẹ́ẹ̀ ni láti gbọ́ alákọ̀ọ́kọ́ kò yí padà dájọ́jú ọ̀tá tó dojú rẹ̀ nítorí wọn jẹ́ tiwa o ẹ má mú lọ́rẹ̀ o ẹ má bàa fi àtàjọ ti pọ̀ o nítorí pé ẹni tí wọ́n bá ti ẹ̀jẹ̀ ní wà o kọ́nà mẹ́jọ tó ti tọ́nà ọ̀bà ìwà jẹ́ o wọ́n ní kó tó ṣe fọ́ọ̀n ọ̀tá tó dojú rẹ̀ nítorí wọn tọ́ba wọn tó fáwọn ọmọ ẹ̀yà rẹ̀ ìtọ́nà bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn kọ̀ láti gbé ìgbésẹ̀ tí ọ̀dà nípa rẹ̀ láti gba tiẹ̀ jẹ́ wọ́n sọ pé gbogbo aláǹgbá kọ́ ní ń dakùn délẹ̀ ọkọ̀ tẹ̀lẹ̀ bá àmì nínú wọn á ní aláǹgbá gan lọ́ba tàkà àkàńkọ́ sẹ́wọ̀n pé nù ẹ̀ lè mọ̀ pé nù torí kọ́lọ̀ ọ̀bà kọ́ máa fi sọ̀rọ̀ sọ wà. eléyìí ni aláàjì ànábi yusuf alayhi salam lọ́la tó ti sọ fún bàbá rẹ̀ tí bàbá ti fi máa kí ni kò máa láì bàbá yìí náà náà ló bí àwọn ọmọ yòókù ṣùgbọ́n kò fẹ́ bá burú ṣe kò fẹ́ bá ìdá àwọn yòókù náà ní ń wá ìtọ́bù ní sì ń dá òwúrò àwọn yòókù náà ọmọdájú gbọ́dọ̀ náà wípé àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n lè dédé ṣùgbọ́n fún àgbàlagbà ló dín wò bá rí ara wọn la ń kókó fi ìmọ̀lẹ̀ àti ìmọ̀nà alukur'an kó fi ṣe wá láǹkà ó ti wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa fi ìmọ̀nà rẹ̀ tí wọ́n máa fi ríran ó ti wá lọ́kàn nínú ẹni tí wọ́n fi ìmọ̀nà rẹ̀ tí ó fi máa sọ̀nà ọlọ́run ọba kó ti kọ́ fún aláyé kọ́ da fún alọ́dà lùkìyàm ọmọdé àná wa ọlọ́run kọ́ gbalẹ̀ sí lọ́dọ̀ wa kọ́mọ ti pọ̀ ti sì wà lọ́wọ́ abáṣepọ̀ yìí àbí sọ fún wa pé a ní àwọn ètò eléyìí tó ti fi wọ́n máa ṣe lórí rẹ́díò wa níbí báyìí ọ̀kan àpèní ìlànà alukur'ani àti sunna ìlànà àti sunna hajj alukur'ani wa sunna ìlànà alukur'ani àti sunna yìí òun yóò mọ wáyé lójoojúmọ́ nínú rọmọdánà yìí ní rẹ́díò Adeleke ninety two dot one yóò mọ wáyé lẹ̀ láti méjì ní gbogbo ojoojúmọ́ aago méjì àbọ̀ àbí aago méjì àbọ̀ alẹ́ aago mẹ́jọ alẹ́ ṣáàjú sọ̀dá ti là ṣíà yọ ọmọ wáyé ẹrú ọlọ́wọ́n bá kan òun ló ṣe agbátẹrù rẹ̀ tọ́sánwó gbogbo ẹ̀ títí di parí Ramadan ó sì lóun ọ̀fẹ́ sẹ́ni kankan fọ́ wọn kọ́ òun àyàfi ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa nípa tó ń ṣe lórí rẹ̀ ọlọ́wọ́n bá kọ́ sán lẹ́sàn-án rẹ̀ ọlọ́wọ́n bá tó ṣe ní sábà bíi àtúrọ́nà lọ lọ́la bíi ìdàgbìyàn lọ́jọ́ tí owó tàbá mọ̀ sí tó lè tẹ̀lé sálámfààní ọlọ́run ọba kó wá sànú rẹ̀ kọ́lọ́run ọba kó wó dáadáa tó ṣe ó gbàdúrà rẹ̀ níbi tó náà jẹ́ ra wọ́ra tó gbẹ̀ tọ́lọ̀ kọ́lọ́run ọba kó wó dáadáa tó ṣe kó tó àwọn ọmọ tẹ̀ náà ṣe kó wó dáadáa tó ṣe kó tún lè rẹ̀ ṣe kó wó dáadáa tó ṣe kó tún ayé rẹ̀ ṣe kó wó dáadáa tó ṣe kó tún àti yàmà rẹ̀ kọ́lọ́run ọba kó wá sí bẹ́ẹ̀ parí gbogbo wa náà bákan náà ètò ẹlẹ́ẹ̀kejì òun náà ni hudan wa bushra eléyìí tó ṣe é pé àti màtẹ́lẹ̀ tí ó náà máa wáyé ní ojoojúmọ́ láti fárọ́ tẹ̀fẹ̀ tí ó máa wáyé lójoojúmọ́ ní fárọ́ tẹ̀fẹ̀ eléyìí tó jẹ́ one zero one dot one tó wọ́n máa wáyé sago mẹ́sàn-án sago mẹ́sàn-án àbọ̀ tí wọ́n bá yí padà kò lè ju ago mẹ́sàn-án àbọ̀ sago mẹ́wàá lọ òun náà máa wáyé lójoojúmọ́ ní ìdílé tó bá wá ti ní abẹ́mẹ́júmọ́ ọ̀la yìí báyìí ní ago márùn-ún aago márùn sáré sí aago mẹ́fà àárọ̀ àti ní program kan ní orí parrot fm eléyìí tó ní ṣe pẹ̀lú islamic financial system kọ́nà wọn bá kó gbà fún wa subhanahu wa ta'ala alhamdu ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu so a ti ní sínú fún àwọn tó ń ṣe fìyà ní masalasi wa ń bí lójoojúmọ́ kọ́nà wọn bá fún wa.

kọ́rọ́ yẹn dáhùn.